wọ́n jẹ́rìí rẹ̀ ọ̀rẹ́ mi. màjí máa wẹ̀ máa ṣoge o màjí wẹ̀ máa ṣoge máa wẹ̀ tán ọlọ́dún ni mo wẹ̀ tán ọmọkùnrin yóò lè lọ o màjí wẹ̀ máa ṣoge màjí wẹ̀ máa. ó ọ̀rẹ́ mi bò. ládùn ọ̀rẹ́ mi. àwẹ̀ ah. èmi ò dé. ó ti ṣe. ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ nípa ìmúra ọdún mi náà ni ibo lẹ bá ìmúra ọdún náà dé. Hmm, èmi àwọ̀ ẹni fúnra rárá mi hmm. òde òta lásọ rè hmm. aṣọ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ mo ti rà bí mo bá ṣe ń bọ̀ kan báyìí ní ìmọ̀ ọ̀wọ̀ kan ní ìmọ̀ ọ̀bọ̀ kan ní ìmọ̀ ọ̀wọ̀ kan. àwọ̀ ẹni mẹ́rin bíi ibo àmọ́ kámọ́pùrọ̀ èmi náà ó ti rà tó méjì n sì ń gbèrò lọ́kàn láti rà kún torí ọjọ́ bẹ́ẹ̀ ni èmi ò tí ì ra kankan mm. ah, ah. ṣùgbọ́n náà fi pa gbogbo ìkúrọ̀ ọwọ́ mi tán èmi gan ó rà tèmi gan ó rà ah, dáadáa. ẹ wo èmi náà kàn lóyún lẹ́nu gbọ́rọ̀ yìí mm. èmi gan ti ra aṣọ sílé tẹ́gbẹ́ òun máa yọ ọ̀ra lọ́jọ́ náà ni káwọn omidan tó kù ní agbègbè wa tó kù kọ́ mọ̀ pé àwa ọmọ omidan ìlú alákà àwa gan amúra dáadáa àti pàápàá jùlọ àwọn ọkọ wa kán rí pàgán dúró tán lóbìnrin ọ̀rẹ́ mi ibi tó o ti sọ̀rọ̀ tó o parọ́ hmm. bàbá tí ń waṣọ kan tá à ń wọ̀ kan báyìí tá à ń bọ̀ kan níwájú àwọn ọkọ wa ká mọ̀ ṣe rekete ká mọ̀ yan fanda káwọn omidan tó kù kán mọ̀ bá wọ̀ wọn lójú. ó gbà fún ọ̀rẹ́ mi. Hmm. bẹ́ẹ̀ tí ẹ rí wo ọlọ́wọ́ wọ ìkan náà wọ́n wọ́n kò gbẹ́sẹ̀ lé ọ ni. èmi àwẹ̀ nìkan èmi kọ́ mo ti lọ́kọ mo ti oh. lọ́kọ tèmi ẹ wo ẹja múra pọ̀ ọdún yìí dáadáa irun tá sì ṣe àǹkó ni àǹkó ni ká ṣe kọjú sọpọ lè ní òsè ń tèrè bẹ́ẹ̀ ni kọjú sọpọ ní ìṣe ẹ̀yìn ọjọ́ ẹ̀yìn rẹ papọ̀ ẹlẹ́jẹ̀ lè ní òkùnkùn. Ah! ẹran kú kọ́ mi lóye àdàfọ̀ ẹ ò ní síta ẹ tù ìbọn àyà àti àpò yín kọ́. bàbá gbogbo ẹ pátápátá gbogbo ẹ ti ń bẹ́ǹdì ògún àti àwọn ọmọdé tó kù àwa ní ká wá pè yín kẹ́ wá lọ rèé súre fún akótó di pé a kọ́wọ́ orin àmọ́ lọ. a ní dáa fún yín. àṣẹ. ẹ ò dẹ ní síta. bàbá wa olóòtẹ ó dàbí ẹtù àti àyà ti bẹ lọ́wọ́ wa ó dàbí kò rí tó. Ah, ah. bẹ́ẹ̀ ni bàbá ẹtù àti àyà ti bẹ lọ́wọ́ wa kò rí tó. kí wọ́n fi ẹtù àti àyà ṣe nínú ilé. Ah, ẹ wá gbọ́ tá a bá ṣe tán a ó wọlé kó ẹ wá gbọ́ o ẹ gbọ́ mi inú igbó lẹ̀ ń lọ yìí o ẹ rí pé ẹ rẹ́ran tí ẹ fẹ́ pa kẹ́ ẹ tó yìnbọn. bàbá ẹ wo gbogbo àwọn ọmọdé tá à ń kó lọ gbogbo wọn ni wọ́n dáńtọ́ wọ́n tó lọ́mọ àwọn náà ò gbúdọ̀ sàṣítà bọ̀n ẹran lápá bàbá ní bá wọn pààyàn. pé olóde àyìnbọn mọ́fẹ́tì ṣòfò. ṣọmọdì gbàbọ lọ́wọ́ ojú. bàbá o. <laughs> ìbúlẹ̀ bí tòde bóòlù. ṣe rí gbogbo ẹran tá a lò fún ọdún tí a fẹ́ ṣe ògùn yóò pèsè bẹ́ẹ̀ ni ètò rẹ̀ gan la ṣe lọ́wọ́ báyìí táwọn lọ sí ilé òkú tó lọ súre fáwọn ọmọ. n tẹ́mi fi máa ń fẹ́ràn rẹ nù ó nífẹ̀ẹ́ ìlú yìí pọ̀ ọ̀dà àbá àyìnpá ògùn. àyìnpá tọmọ ẹran kù. ìwà fẹsẹ̀ kan dé ọ̀dọ̀ ìyá lọ́jà tójú hmm, bá yẹjú. òun lè yẹ bàbá bàbá ètí wàhálà bàbá. túbà yóò túṣẹ àní rí dààmú àní rí wàhálà ifá kan ló ní akanimọ́lẹ̀ akanimọ́lẹ̀ gbóhùn òjọ akanimọ́lẹ̀ gbóhùn òrìṣà ọjọ́ tẹ́wà tẹ́wà bá fojú kojú jọ́nà lẹ́wà ojú wọn bàjẹ́ wọn á lòdì yẹpẹrẹ ọ̀rọ̀ tó bá débẹ́rin débẹ́ fàn ó di yẹpẹrẹ àní káwọ́ pọ̀yìn rojọ́ lu aboyún ilé òbí wẹ́rẹ́ ìlàgbó tọwọ́ àlàbó sùn ọmọ kékèké ó rí jẹ o àgbàlagbà ó rí mu ẹ̀yin ọba wa ẹ pẹ́ fún abípẹpẹ tí ń pẹ́ kábíyèsí àbọ̀ mèrè o ó yá yá kábíyèsí ó wúre. ìbà ó ìbà ìbà tí lọ́jọ́ ìbà jílọ̀sùn ìbà jílọ̀sùn tí ń sọmọ bíbí inú ajá ìbà òkùnkùn bírímù bírímù tí ń sọmọ bíbí inú ọ̀sán gangan ìbà ìsúná àdúrà abọ́lá dúdú ìbà ẹ̀yìn amórí pàgbọ́n ìmùlẹ̀ ìfẹ́ ìbà ẹ̀yìn ìyá mi ẹlẹ́yẹ ẹ̀yà aborí fíọ fíọ ẹ̀yà abo òjìkọ̀jùkọ̀ ẹ̀yà àbípàbọ̀ lùkẹ́lùkẹ́ mo júbà yín lónìí kẹ́ tó tú mi ṣe tútù máa rọ bàbà tútù máa rọ bẹ́ẹ̀ tútù làárọ̀ òde àárọ̀ òtún tarúbọmọ ńlẹ̀ ẹ̀yọ́ ọmọ kẹ́bí ẹ̀yẹ ọmọ ọ̀rọ̀ ajẹ́jẹun ẹ̀yọ́ ọmọ kẹ́bí ẹ̀kúté ẹ̀yọ́ ọmọ fọ̀n bí ọmọ ènìyàn ọmọ sọ̀rọ̀ bí ọkùnrin ọkùnrin ó gbà lọ́wọ́ ọkùnrin aboyún ilé ẹbí ti bìrì àwọn ọ̀gá ọmọ ọkọ̀ wọn àlàkóso náà a sì ní rí wàhálà ní ìlú ìmọ̀ mo rí bẹ́ẹ̀ mo ṣe bẹ́ẹ̀. ẹ̀yin aráàlú oh. mo kí yín ẹ kú ọdún o oh. wa pátápátá tá a péjú sọdún yìí láti tẹ̀mí àníyàn kú o ìdààmú wàhálà kò ní dé bá wa o wọ́n ní gbígbóná báyìí láti ẹyẹ yẹn tó bá balẹ̀ á dẹ̀rọ̀ kára gbogbo yín o ọ̀fọ̀ kì í rògùn gbóná ara yín ò ní gbóná o ilé yín ò ní gbóná o gbogbo pátápátá ara jẹjẹun o. ajé ti wọlé ìyàn tán o ebi tó pin ọmọdé yín forógbó borí ẹ̀ẹ́gbò e ẹ̀tọ́ e o mo fara yín fòbì borí yọ ọmọ orí òòṣà bí orí òsí orí lalábàárò orí lóníṣẹ́ ni ẹ e gbọ́ babaláwo tí sẹ́nu rẹ̀ kí fani kábíyèsí o wọ́n ní lọ́jọ́ tó dúró jù máa kí ó kó bí òrì sílẹ̀ ó ní kí gbogbo irúmọlẹ̀ tí ń bẹ lóde ìṣálá yìí kí wọ́n wá kó bí òrì fóun ògún pa pátì òòṣà alápá pátì gbogbo irúmọlẹ̀ tí ń bẹ lóde ìṣálá yìí ló kó bí òrì tì níkẹyìn lórí dé orí mọ́ bí òrì orí kò bí òrè gbogbo irúmọlẹ̀ bínú orí wọ́n sọ pàpà wọ́n borí jà orí ọ̀lọ́dà gbogbo wọn o ló dán lọ́fẹ̀ẹ́ sílé adó ó dérin mi sóde ọ̀wọ̀ ó dá pẹ̀pẹ́ sí yín dẹ èrò ìpó èrò ọ̀fà orí ọ̀jẹ̀ kẹ́ ẹ̀ là ojú ó sọ yín di bàbá. owó ìwà wọn lé ajé owó ni wọn yín iyọ̀ ìtánlé olókun ayò ní tán yín ìdósú èrún yẹn kò wípé kọ́ máa lákàn mọ́ fọ́kó ọ̀pọ̀ ìwù jigijigi lọ́rùn ọ̀pẹ̀ torí káṣírí ọmọ rẹ̀ ọmọ bàtú ni o obì múro dala kókó àtàrí kó gbogbo ọmọ tiẹ̀ sínú èkó àṣírí gbogbo yín ò ní tú. wọ́n ní gbégbé ọmọ gbénú gbó gbégbé nú gbó ewu burúkú wọ́n ní kí tẹ̀tẹ̀ ọmọ tẹ̀dọ̀ tẹ̀tẹ̀ tẹ̀dọ̀ ó fọmọ rẹ̀ ṣakín ọ̀dọ̀ ata òtóbi tí fi sọkọ ojú abẹ́rẹ́ ògùn gbọ̀rọ̀ tí fi sọ tọ́nà okùn èyí lẹ́mọ yíyẹ ní yẹyẹlé ibi gbogbo oníràdàbà lọ́rùn yóò yẹ ìdọ́jọ́ alẹ́ gẹ́gẹ́ ẹ̀ ń wa ní ká ṣe ti wa nínú ìlú yìí ẹ máa sọ fún wọn wípé ọ̀pá arókè ìrójú faṣọ aróṣọlá o ẹ̀là lẹ̀kẹ̀ ìrójú fokùn ṣe yìí erùpẹ̀ tálákàn bá wà kí ìrójú fi í mọ́lé palépalé kẹ̀yìn palé arọ́ tilẹ̀kùn tilẹ̀kùn kẹ̀yìn tilẹ̀kùn lókè ọjà èyí tí mo wí arò òwúrọ̀ mọ́ o torí mi nìkan kí mo wí gbogbo ọ̀run ni Elédùmarè ó sì fàṣẹ sí i kábíyèsí àrílẹ̀ mi. àjẹdẹ o ẹ wo ìkòkò ajé àjẹdẹ o ẹ wo ìkòkò ọ̀rọ̀ ìlú wa kò sí. gbogbo tí wọ́n ti rí kárọ̀ ọ̀rọ̀ mọ́ gbogbo tí wọ́n ti rí kárọ̀ ọ̀rọ̀ mọ́ agidi paali ní sáwọn wọn lóde ẹgbà aláké ẹgìrì mọlẹ ní sáwọn lóde ìṣàmọdù ọsẹ gèdè fún wọn lóde Ọ̀yọ́ ó ní tá àbàbá ní ṣiṣẹ́ ẹnìkankan kì fún ni Ọ̀rúnmìlà ní kì í ṣe bí ìṣe tòun ni ó ní tó bá tòun ni wọ́n sanwó fún òrìrò ojú òní ro wọn o nítorí òyìnbó ojú ìró babaláwo tí fi ń pe ewúrẹ́ kọfá òyìnbó ojú ìró ọmọlóògùn tí fi ń pàgbò bọ̀lọ̀jọ̀ pọ̀ ní bàbá ẹ̀ kó ìró ojú ọmọ rò ayé kí wọ́n tó máa darí ire wa náà tó èyí bẹ́ẹ̀ kọ́sẹ̀ bẹ́ẹ̀ agbára elédùà. aṣojú ọdún yìí á ṣe tẹ̀mí ìtọ́mọtọ́mọ àwọn ilé alẹ́kùn títà yóò ní fàyà pẹrẹgẹdẹ ọlẹ́mọ̀ pé orí w

ọ̀rọ̀ tó sọ fún àròsù tó sù. ọwá dábàá fún wa ọmọbìnrin rẹ wálé ọmọ pẹ́ ló kó bí ìdájọ́ ọmọ ìkùkù tó lọ. ọba lé kíní ìdájọ́. àdúgbò o ẹ̀rí bí àwọn àlú mẹ́tẹ̀ẹ̀ta sórí ilé báyìí ọ̀yẹ̀ wá àbí ọ̀yẹ̀ wá olódìfà fún èrò àṣekésèké abẹ́ẹ̀ lóṣù èmi ni tí mú kókó wúwo sẹ́ni pé ìyá fún wa lórí ọ̀fẹ́ yóò fún wa bí yóò fún wa ó ní a máa sọdún lọ́dọọdún ìlú mẹ́tẹ̀ẹ̀kọ́ ó máa yípo ajé ká máa yípo ajé kájú ọmọ bá wa jẹ kọ́ máa bá wa mú àwọn àmọ́ yìí nínú ajé àwọn ọba jẹ àwọn ọba mu ọlọ́run àwọn rí ọ̀yẹ́ o ẹ̀mí nínú ìlà yìí ẹ má bàa ẹ má bàa Thank you. Èdùmàrè. ọ̀sà ọdún ṣe. àṣẹ. ọ àṣẹ tẹ̀mí tẹ̀tẹ̀ ẹnu tọ́pẹ́tọ́pẹ́. àṣẹ àṣẹ. ọ̀rẹ́ àkó. ọ̀dọ́ ló sọ ọ́ ọ̀rẹ́ mi wà láti mojú yó àṣẹ ní ìdí àkèrè pé àwọn ọ̀rẹ́ ta kẹ̀kẹ́. ẹ̀rọ jọ níjà o ẹ rí ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́yìn ó bá yẹ. mo bọ́ sí eré mi. ó dà ní rékè ó dà ní rékè kò rówó ìrànwọ́ dẹ́gbàá jọ. ọ̀sìn bá ṣe ń jó. ẹ lágbára ọlọ́run gbogbo àwọn dábàá bíi ọdún òrùlé àyè tábà ti lọ ilé wa o àṣubúlé mú báyìí lẹ́jà wa àṣubúlé mú o akọlùkọ bàbá lẹ́jà wa akọlùkọ gbà ó wà ní bàbá ọ̀rùn mi là lẹ́jà ti. ìwé kó ló wà lórí ẹ̀mú. èwo ni ká máa gbé gidó ká máa jẹra wá ń gilé jìká. ṣáà ṣáà ká máa dìde ara wa ń gidó sí àmọ́ ìwé olùra wa. sẹ́wọ̀n ẹ̀ á. àbórí yín àbúrú lápapọ̀. orí yín àbáwọ̀ àbúrú gbogbo ayé kíra wọn pé ẹ kú ọdún àná o lẹ́yìn wá sọ pé ẹ kú ọdún òní o orí yín burú. sábà eh, pa aṣọ ọdún. bẹ́ẹ̀ sì mẹ́mu lẹ́mu sẹ̀kẹ̀tẹ̀ pẹ́ wọ́n bá ọtí wálé lánàá ni gbẹgbẹ yẹn ti jíro ko sẹ́ ẹ̀yin bẹ lójúde ẹ̀ sunrun bú. wá kókó ìbùsùn kan po. mo tún wá jí jí jí lẹ̀ bá tó jí. àmójú lọ́rọ̀ ọ̀pọ̀ kò gbé mi. òpònú àpọ̀dà ọmọ gàárì ẹlẹ́ẹ̀kọ́. bóyá yẹ ipe ní àná la sọdún pé kò í sò ní. ó kálukú sí ti roko lórí burúkú ilẹ̀ jòkó sí àyè pé agbádùn òní o ẹ̀yin olóògùn sán ẹ kù wọ́n ní ẹ bá ń fọ yìí. ó dá àwọn adáàkú nítorí wọn ní òní bọ́ọ̀lù jẹ́ ọ sọ́rí àwọn Yorùbá wọn sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ kò bá dúró kó. ìdí ọkà ni wọ́n máa ń wà. ìdí ọkà lára wa wà nídìí àrùn dákọ̀ ọba ọwọ́ kàkà jẹ ìdí rẹ̀ o sọ́rí méjèèjì bá mu tí yókó tó sùn ó yí ọ bí ọlọ́sà kó ni lẹ́rù lọ ìnàjẹ náà ìjọba lọ́dọ̀ òkun yìí ó ti wá afá gbogbo oúnjẹ tí ń bẹ̀bẹ̀ nínú ẹ̀ẹ́kẹ́jì ẹ̀wẹ̀ nípòmí ara mi àtẹ̀jẹ́ ti dàpọ̀ mọ́ra àwọn méjèèjì ti ṣiṣẹ́ níléeṣẹ́ kan náà. sọ wá fẹ́ gbọ́ inú burúkú ò bí ọdẹ ibi tó kọ̀ọ̀kan ẹ̀kẹ́ ní tu. omi ara mi bẹ̀rù eegun ara mi báyìí. àtọ̀gbé. ẹ ṣiṣẹ́ lára wọn lẹ́kọ̀ọ́ àrùn kàkà jẹ kà. olórí mi.

kò ní fọjọ́ ọlọ́jọ́ lọ ó dàgbà ó dògbó ó ní láárí ó ní tágbà rẹ ọ̀kárí ọkọ rẹ. ìyá mi hmm? ìlú mẹ́tẹ̀ẹ̀ta ni máa pawọ́pọ̀ sọdún ìyá tá a máa ṣe. bẹ́ẹ̀ ni. àmọ́ n tó rú mi lójú níbẹ̀ ni pé kí ló dé jẹ́ máa fojú kéré wa níbi ọdún ìyá tá a máa ṣe nǹkan ọrọ̀ ajé wa lè tún kéré jù láàrin àwa àtẹ̀lé mẹ́tẹ̀ẹ̀ta. Hmm. ọ̀kàrẹ̀ láyé òkú làákàyè òkú àkíyèsí hmm, ọ̀kàrẹ̀ tó sọnù ọmọ tí ọba ti fẹ́ sọnù ní sọnù wo àgbà ó sì ju ọ̀dà torí ọmọ tó bá béèrè ọ̀rọ̀ ní fẹ́ẹ̀dì rẹ̀ gbọ́ òṣà tá a bá sì ń ṣe tá a fi wọn mọ kì í pẹ́ parun torí nígbà wáṣẹ̀ ìlú mẹ́tẹ̀ẹ̀ta tó dárúkọ yìí ìlú alákà ìlú akọ́sìn àtìlú èrúwà àwa ẹ̀ àwa mẹ́tẹ̀ẹ̀ta káàjọ pawọ́pọ̀ sọdún ọ̀yà ìyàn bẹ́ẹ̀lẹ̀ láàrin ìlú mẹ́tẹ̀ẹ̀ta lọ́dún náà lọ. méjì èkejì. inú mi o inú mi. pẹ̀lẹ́. tati wele tati wele ló bóyin làkọ̀sìmọ̀gbà ló bílẹ̀ abiyamọ ìgbẹ́kùn ọmọ rẹ̀ ọmọ tati wele bàbá kòkùn kókó alàyè dáhùn eléegun péégún eégún ajé olóró koro oró dáhùn èrò pẹ̀sẹ́ǹtì gbé ìran àròfò irógun gbóná èrò. Ah, ah. ah ebi ní ń dààmú ẹ ẹ wò mí njẹ́ ò lẹ́ ti jẹun káyín. amúgàrí kan ní jẹrin. ara àti jẹrin o kílẹ̀ ń jẹ́ sí. a mọ mi lé lórí náà. àpẹpẹ tuntun bí odò ẹ ń mú mi sí àbàjọ awórókó ló gbé awórókó ni ẹ̀yìn wo ọ̀rọ̀ yẹn dayọ̀ díẹ̀ ọ̀ tẹ̀lé mi lọlé tẹ́ ẹ bá ti délé ọ̀dọ̀ mi ẹ rí nǹkan fi ẹnu gbá ọ̀gbọ́n ẹ rí nǹkan bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹja gbé gbégbé ọya gbé dáadáa má jẹ́ ọ̀dànù kó kó kó kó dáadáa má jẹ́ ọ̀dànù kó kó níbi tó yẹ o kó. ọ̀dà ẹ̀ tẹ̀lé mi kábọ̀ tó ti ọ̀ọ́lọ̀ fi nǹkan sínú yìí àti wẹ́rẹ́ gbogbo ìrà lẹ́yìn má jẹ́ ọ̀dànù má jẹ́ ọ̀dànù má jẹ́ ọ̀dànù má jẹ́ ọ̀dànù má jẹ́ ọ̀dànù má jẹ́ ọ̀dànù má jẹ́ ọ̀dànù awúrúkú gbé abúlé kó gbọ́ kó sọ fún toko àdán gbọ́ kó ro kó bẹ́ẹ̀ èèyàn ń mú iyán máa ń jà o. oúnjẹ nílé kò tún sí lóko ebi pọ̀ mọ̀dé ó ń pa àgbàlagbà o parúgbó ó ń pomidan ó ń pò nílé ó tún pàlejò á ògùn dé. ẹgbẹ́ mi káàbọ̀ dáwọ̀ ọ̀pọ̀ ń ti pẹ́ àbúrò mi hàn mọ̀ pọ́n tí gbogbo rẹ̀ ti rí kódóró kódóró nì. ṣé bí ó inú ń lọ mi ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi inú ń lọ mi. jẹ sábúrú jẹ àbúrò mi náà. a ní o mọ̀ jẹ́ ah, olódùmarè o ebi o. ọmọ ìjẹ yín. báyọ̀ bá kojú àgbàdo àìmọ̀ wàá wù wọn ni o o sì àfọwọ́ gbé ẹ̀ ń wòran débi àjàfọwọ́ mẹ́kẹ́ fi fẹ́ pa gbogbo wa tán níbi ṣe bí wọ́n ní àgbà kí wà lọ́jà kó lé ọmọ tuntun ó wọ́ bẹ́ẹ̀ bóò la ti fẹ́ ṣe àwọn àgbàlúwa ní òkè ti fọwọ́ lẹ́rán tí ebi ti fẹ́ pa tán nínú àmọ́ ṣá o gbogbo àwọn obìnrin láti forí kórè àti ṣèpàdé á kúrò ní fún yín kẹmọdá sí ìyá mi ò ní kó wù ú àwa yín la nìlú wáyé ní bàdá bí ọba jẹ́ àìmọ̀wá wọ̀ ọmọ ọmọ rí wọn ni ẹ wò mí àwa àṣìṣe. ẹ wà nǹkan ṣe sí nígbò. ògbóni ta ló wà nídìí ikùn tí ń kẹkùn. ìyá balógun ọ̀tá ni o balógun àdá ńlá. kí ni balógun àdá ńlá wá ṣe láàrin. <laughs> ẹ pè é wọlé. balógun àdá ńlá ẹ ní dààmú ìyá mi ò sòròǹgà àpamọ́ wàgùn olókìkí òru ẹ̀yin lò tún ló ń sálọ ọ̀sálọ ń súnlọ àwẹ̀ nínú omi sálo sálo lo ní bàǹtẹ́ tí bá ní rìn láì fọwọ́ kan ni ẹ̀yin lakọ ajá aborí gbu èsì àbèrè gìlọ̀gìlọ̀ ọjà yìí yìí wọ̀lú ẹ̀bọra ti ràn mọ́ lójú kankankan. ìwé ìran lára yẹ o iyì òníwé lára yín àìgórí láká àìgórí kankan èmi ò rẹ́ni tó gòrí àtòtò látàrí ìlú mi ti ń dàrú. bí èmi mi ò róúnjẹ jẹ́. Ah, ẹ wo ètò ìṣe ẹ̀sìn mi ń kàyéfì làwọn obìnrin bá dé wọ́n bá láwọn kó o lọ ń lù ú mo ní kí ló dé wọ́n níyẹn ìpọ̀ kò sówó èmi ò sì rí hàn bá wí torí bá a bá ríbi lóde bàbá ọmọ là ké sí péèyàn kàgbá kò lọ́nà yóò ké gbàyà rẹ̀ dán bàbá lọ torí bàbá ló tó bàbá bàbá lọ gbàgbà tó tó ní gbalẹ̀ mo à ṣèmi mo níyà à níbi tó bá ṣe mo gbọ́dọ̀ fi tó ìyá mi létí ìyá mo yí kóòtù mo yí kóòsì nílùú mi ò ti tùbà tí ó tùsẹ̀ inú mo wá o. ẹ balógun adánlá. ẹ mo mọ̀ jáyé ìyá mi. ṣé mọ̀lẹ́bí yín ènìyàn mú ni àbí báwo. Ah, èmi bò. gbogbo òyìn mo fẹ́ kó tòrò kí gbogbo sì dùn kí gbọ̀ngbọ̀n kan sí. Hmm. balógun adánlá. mo mọ̀ jáyé ìyá mi. wo kòkó wájú ẹ̀yìn ajé olókùn ló ń wò ń ajé anamọ́náyé ọ̀nà àgbàlagbà tá a ṣe àṣìá kò sínú ìlú tí ó dé tí ìlú ọ̀hún ò ní rọ̀ ṣọ̀mùṣọ̀mù. balógun adánlá balógun adánlá balógun adánlá. mo jẹ́ mo pè ọ́ ẹ̀ẹ̀mẹ́ta ni ẹ̀ẹ̀mẹ́ta náà lásìkò retí. sórí ìkòkò tó ń wò yìí mo fẹ́ fi ṣe ìrànlọ́wọ́ fún ọ ni ṣùgbọ́n báwo lẹ ṣe ní ya fibiṣó lóore tí gbogbo ọ̀rọ̀ sọ̀mù tán tájà yín ó gbàgbé olóore tí ó gbàgbé ẹni tí ń fún un lẹ́kọ̀ọ́. ìyá ẹ jẹ́ ò gbọ́dọ̀ gbàgbé olóore rẹ̀ ṣe bẹ́yìn lẹ ní ọpẹ́ nípẹ́ wọn ṣáyàwó òde ògbólú ìyìn ní fúnni ní ìyàwó ìdí àtifá fún ọ̀mọ̀ràn jèjèjè tá a ṣe lóore tí ìdúpẹ́ kó ní kínní yìí ò rí bí ti rí ìgbò tòbí títò ó ti gbàgbé pé ń tá a ṣe lóore tí ò dúpẹ́ bí ọlọ́sà fẹ́rọ ẹni. tí mo bá yàbí sí sólórí mo kúnnù torí pé etí ni onígbọ̀wọ́ orí àtàpàkò lónígbọ̀wọ́ ẹ̀yìn lónígbọ̀wọ́ mi. balógun adánilátọ lọ gbé kòkò pàdé náà wá ìlú àkọsí ni wọ́n ti bí kí ló wáá dé tìlú wa àtìlú yòókù tá à ń pa ọ̀pọ̀ ṣe ọdún ìyànà. ó ní bó ṣe rí ní kété tí balógun adánlá gba ìkòkò ajé tí ń bọ̀ wá sílùú àkọsí. bámi rẹ mọ̀mọ́ bámi jà o àní ọ̀ bámi rẹ mọ̀mọ́ bámi ogún bámi rẹ mọ̀mọ́ bámi ìjà bámi rẹ mọ̀mọ́ bámi ogún èèyàn tí ọba bọ̀dọ̀ tí ayé mọ́yọ́kàndínlóyò ayé wa ń òun ní ìmọ̀ ayé wa ń ní ìmọ̀ ayé wa ń ní ìmọ̀ ayé wa ń òun ní ìmọ̀ ayé wa ń ní ìmọ̀. baálé alákà kí ni ń ṣiyọ́ ah, ìwọ nìkan ló ń gbó. Esio. Ológun adá ńlá. Ológun adá ńlá. Elédùwà ló ní orin sásìkò. Díẹ̀ ló kù ìbá ti kán lugbó. Kí ni ìṣe ọtọ́ bá ń. Bí àjàfọwọ́ mẹ́kẹ́ ó ti fẹ́ rùn lù mí. Àkúkù ìjòyè ó sàn jẹ́ lù mí ò kálù lọ. Kí ni mo wá jẹ báyìí lé wọn lórí fún? Àṣé àrùn tí ń sogójì ní sọ̀ọ́dún ìtì ń sọ bọ́yá dé gbogbo ọlọ́yà ní í sí. àti bi ebi ti nba wa fa lu wa wá náà ní báyìí ìlú wa nìkan kọ́ balógun adánlá ó ń bá lè rú náà jà. ọba bàbá ọgbọ́ o ọba àwíṣẹ́ ọba tí gbéni ga lójú àárín ni ìwọ ń gbòǹgbò àṣírí inú àwọn ọba tó fara tì mọ́ náà ni alágbára gbara alágbára ogo bó bá ṣẹ̀ṣẹ̀ ní dáríjì wá mọ̀jìyà kú ṣáájú òdì ibò pẹ́sà ní pé wọ́n ṣáwájú òdì ògbólú ìyìn ní fúnni níyàwó ìdí adébọ́bọ́ ọ̀mọ̀ràn jèjèjì táwọn ṣe lóore tí èdùpẹ́ ó ní kíní yóò rí bí ti rí ìgbà òtòbí ti tò ó lẹ́ni tá a ṣe lóore tí ò dúpẹ́ bí ọlọ́ṣà kẹ́rù ẹni lọ ni elédùnmarè ọba tí yẹpẹrẹ alágbára lójú alágbára tálágbára ò ní kú mọ́mọ́ dúpẹ́ o wọn lélédùnmarè ń bọ̀ lẹ́yìn rẹ̀ ọ̀hún ẹ̀yìn ọlọ́run tí èlé ni ó tó mú ni káábíyèsí elédùnmarè ọba ògo. balógun adáńlá kí ló wọn fi ń yé mi nísìn. ẹ àjẹrò àjẹrò òru òru ẹ àjẹrò àjẹrò ẹ. ọmọ wípé n tí n fi ń yí ọ ni pé kíkú ọmọ pẹ̀lú tí ń dáni lóró àrùn ọmọ sẹ́ni tí ń wuni níwọ̀ ìkà kádẹjúlẹ̀ káwòrán ká máa ríra wọ orí pẹ́ títí lórí ìdíire mọ yẹ ni wọ́n dífá fún níjọ wọn bí mọ yẹ ń dòrò àwísí ọlọ́kọ̀ ń dòrò àwísè àtẹ́mórí lọ́mọ mọ́ wà lórí ní bánigbébi gbogbo bólógun bá ti ń wí ogun bóyá ọ̀bá padà lẹ́yìn ẹni kírakíta wọn pin àtẹ̀lé ni mọ́ yà orí dákun má padà lẹ́yìn mi àtàrí òòsà gbèwájú ojúgun ọ̀gbẹ́yìn ìyá mi bí wọ́n sì ti síbi mi bàbá bí wọ́n sì ti sí èèyàn tó bá níbi ọmọdéyìn lẹ́yìn wa tó ń ti bí ní ọmọ lò ó ẹ̀fìn ìta kankan kú oṣù ikú wàrà rọ̀run ọmú ìsílọ láyé obìnrin ìgbẹ̀yìn ọ̀rọ̀ di bá mi ikú àtàpàtà ikú òbí àkóbì ọ̀rọ̀ ọlọ́rọ̀ lóbi ikú lé ìlú wa mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀rọ pẹ̀sẹ́ǹtì gbìn ìran àròfẹ́ irógun gbóná kámọ́rogun gbóná o kárìrì ajé kárìrì owó owó owó. balùwẹ̀ adáńlá kí ló wàá fi ń jẹ́ mi nísìnyí. kò lè yé ọ ọ̀dọ̀ àwọn ìyá mi òṣòròǹgà pamọ́wàgún olókìkí òrùmọ̀ tí ń bọ̀ òṣòlò sálọ̀ ṣàlàńsólò awẹ̀ nínú omi sálọ sálọ wọ́n ní ajé ọmọ bá a gbé ìlú wa owó ọmọ bá wa gbé torí ibùjókòó ọ̀ka ní san ọ̀ka ibùjókòó èrè ní sèrè pé ìlú wa ibi abájókòó sí lórí ńláńlá yọmọ wọlé tó àwa tí wọ́n sọ fún àná ṣùgbọ́n eléyìí èèwà sì lù wà nìkan àwa mẹ́tẹ̀ẹ̀ta làájọjọ láàrẹ̀ awo bàbá tó bá sọ ló bí ṣòkòtò hmm. ẹ mọ ìyá o. Hmm àbátọ bá sọ lórí ṣòkòtò ẹ má yà ó ọwọ àjò ní ìdí àbò rẹ ló gbọdọ òwò òwò àdé àdé ìwọ náà jó àdé àdé mú dáadáa àdé àdé ìlú alaka ìlú èrúwà ẹwù àdé àdé àdé. sórí balógun adánlá tó ń wò ó ẹni tí jẹ ti fẹ́ ní kejì ó jẹ ni kì í sọládàáni kan jẹ ẹ̀dá bí baálé alákàṣe lọ rèé bá tó pàdé lójú ọ̀nà tọ́ra wọ́ra ṣẹ̀ tó bẹ́ẹ̀ pé kó dákun kó wò wá ṣe o sọmọ pé gbogbo wa bá jà ó sì ajé ni gbogbo wa wá ń jọ ń jàǹfààní hmm. baálé alákàì sí torí baálẹ̀ là ń jẹ́ ńgbà náà àti ìjọba olúwa rán ni sí baálẹ̀ tí a nígbà náà wípé ọ̀rọ̀ ajé ti dé o kájọ máa pawọ́pọ̀ kájọ jẹ o jẹ́ kí n jẹ ní máyò dún o ah, ìwọ náà wò ní ìsìn báyìí gẹ́gẹ́ bí ìwọ náà ṣe wípé ọ̀rọ̀ ajé ti a ọlọ ẹ̀yìn wọ́n ń fojú kéré wa àbá wọn nípinnu gbogbo bí wọ́n ṣe ṣe wàhálà ìkókó ajé yìí àpèwà àjẹ́ lásán ni á ò sí ń bẹ̀ oníbò wọn ti pín bó wọn ṣe pín tẹni tí ò sí bẹ́ẹ̀ wọ́n fún ajẹ́ ní ẹni bá sì fún yàn ló ń jẹjẹ èyí tún gbọ́dọ̀ gbé lọ́wọ́ jẹ. bó ti rí gẹ́lẹ́ nù. tó fi jẹ́ wípé ọrọ̀ ajé tiwa kò dàbí ti ọlọ́run torí àwọn náà ní nǹkan àpèwá àjòyè lásán làwọn. àmọ́ síbẹ̀síbẹ̀ ìyá mi kò yẹ kí màmá fojú kéré ìlú wa nǹkan ọrọ̀ ajé wa náà tún wá kéré. mo ronú lọ ibi tó ronú lọ ń ah, mo ronú lọ bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ sọ wípé kéèyàn wá jẹun kéèyàn tó máa mú lọ́wọ́ lẹ̀ òótọ́ ọ̀rọ̀ ọbẹ̀ ni mo ti sọ fún ọ bẹ́ẹ̀ nìkan bá tún sọ nǹkan kan fún ọ yàtọ̀ sí ètí mo sọ irọ́ lọ́wọ́ o bó ti rí mo wí fún ọ. ọba ìkọsìn ò bá rọra ṣe ṣe ní kí àbíyá àtọmọ ẹ inú mi kàn máa ń dùn pé mo jọmọ ọlá ni kábíyèsí mo tún wá jọmọ ọlá n ò tún wá jọmọ ọlá lásán mo wá jẹ́ ọmọ olórí ọba gbogbo agbègbè wa yìí kábíyèsí èrí kó tọpẹ́ eégún tí ò wá jóbi lébi ò tí ì sí kábíyèsí. ọtọpẹ ó sì tẹsí ọpẹ́ lọ ìwọ ló nílẹ̀ ọmọ irin tí fọlá mí ọmọ ẹkùn tí fọlá yan máa ń yan ìwọ ló nílẹ̀ nǹkan ò sì ní ọ ṣe wò ó nílùú tá a wà yìí o láì ṣe àní-àní lẹ́yìn kábíyèsí ọlọ́run nìkan ló kù èmi lọ́kàn á <laughs> sì lògbà yí pẹ́ ni lágbára elédùà nǹkan ò ní ṣe ọ́ ìyá ikú ò ní yanjú rẹ̀ èwo ni kí ni. kábíyèsí ẹ̀ ń bọmọ ìjẹ́ pọ̀ àmọ́ ìtọ́mọkùnrin bẹ́ẹ̀ ṣe ń tọ̀ yìí kábíyèsí. olórí padà ọmọ ọlá ni tí wọn ò bá tún wá kẹ ni mo fẹ́ kẹ́ tí mo bá dàgbàdàgbà tí mo bá dògbò tí mo bá rí bí àgbáre òun ni yóò bọ́ sórí àléfà yìí nǹkan ò sì ní í ṣe é ìwọ ló nílẹ̀ máa rìn máa yan nǹkan ò ní í ṣe ọ kò ní hun ọ wo òun kó tó bá fẹ́ nílùú ìnáwó sí ọwọ́ mi ka ohun tí mo bá fà tí ọba tó ìra irọ́ ni ààyè ti ṣe. kábíyèsí wo mo tí mo ṣe fún ìyá mi tí wọ́n tí wọ́n tí wọ́n máa ń yẹ̀ mí lọ́wọ́ owó kan wò ẹ dákun ṣe mọ́ ìjà yìí ọmọ ọ̀la ni ìyẹn mọ́ nǹkan tí mo kú ṣe fún wọn tẹ́ pé fi máa ń yẹ̀ mí lọ́wọ́ ẹ̀wò kábíyèsí ẹ dákun n ò wà burúkú kankan tábà sọ pé bóyá mò ń borúkọ yín jẹ́ ẹ sọ fún ìyá mi o mò ń dayé ọmọ lánìí mi àtàwọn èèyàn wa mi ah, ṣé mò ń ọlá ni. èyí tí ìyá rẹ̀ ń sọ bó ti yẹ kó gbé kalẹ̀ kọ́ ọ̀hún kọ́ máa gbé kalẹ̀ ni. kábíyèsí ẹ̀ ń bọmọ ìjẹ́ pọ̀ àmọ́ ìtọ́mọkùnrin bẹ́ẹ̀ ṣe ń tọ̀ yìí kábíyèsí kì í ṣe pé mò ń takò ṣùgbọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ lè jù bẹ́ẹ̀ nǹkan ò ní ṣe èyí mọ́ mi lọ́wọ́ ah, ẹ̀ǹtí ọba lóhun tó wá lóhun fèlè ìṣe kankan ìtàkùn tó bá ti tẹ́ni mọ́ gòkè àlọ́ ni tòun tẹ́ni yàn lọ. tí mo bá dàgbà tí mo rí bí àgbáre òun ni ó bọ́ sórí àléébà yìí ẹnìkan yìí báyé ní nítorí mi wọn ló ní ipò yìí wọn sì dáyé kalẹ̀ ni. ẹ mọ kọ táwọn ẹlòmíràn máa ń pè mí gbòòrò sáàkì o sáàkì o ah ẹ bẹ́ẹ̀ wà ní pọ̀kẹ́tọ́ mẹ́ta ìyá mi ẹ wo ẹ sá máa wọ ìran. adé nìran ó gbóni tí mo máa ń kọ ni máa rìn máa rìn máa yan bàbá rẹ lónílẹ̀. má wí nǹkan kan má má wí nǹkan kan má obìnrin ní sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ yìí akọ ní èèyàn ní ṣe bí akin máa ń jayé orí ọba lọ. Mm-hmm olúwa ẹ̀dẹ̀ ọmọ ọba náà ti dìde pẹ̀lú ọ̀rọ̀ ojú ń pè é ní gbogbo ìgbà wọn ni wọn fi ọ́ lára mi adébíyí tó lè sọ̀rọ̀ adébíyí rà ìfẹ́lẹ̀ mi adébíyí àwọn onífẹ́ rẹ̀ ẹ̀ bá mi débi àbálẹ̀ débi báyìí lọ tó ní mo fẹ́ yálẹ̀ ìfẹ́ bàbá mi tó ọ̀rọ̀ ọmọ ọba ni ọ ọmọ ọba lèmi náà èmi àti ẹ bá fẹ́ rẹ bàbá bímọ á sọ lọmọ yìí ọlá so orí gbogbo ohun tó ń sọ látọ̀ o àti láti jọ ẹ̀ n ò ní wọn gbọ́ o. àmọ́ sọ ò mọ̀ wípé ìdílé tó ti bó ń kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni báyìí la sì ń ṣe ń lè wa èèwọ̀ bòmíì sùn ti yọ ọba ó ní sùúrù o ó ṣe sùúrù gidi gan. sùúrù bẹ́ẹ̀ ni. sùúrù ló ń tẹnu mọ́lẹ̀ táàárọ̀ sùúrù tó ń wọ́n ń lọ́pẹ̀ nìkan ládùúgbò wa. Ah, ah sùúrù ló pẹ̀lú kan ládùúgbò ajẹ́pẹ́ tí sùúrù pa ọ́ kò fọgbọ́n sẹ́nu o. torí kí n lè bá a fọgbọ́n sí ní àlójẹ́ máa tẹ̀ mọ́ ọ létí adédìwúrà mo nífẹ̀ẹ́ ìfẹ́ rẹ̀ ń pa mí bí ọtí gbogbo ìgbà. ọ̀hún náà ni ó sì pọ́ látàyé dọ̀rùn ẹ bẹ́ẹ̀ mo sọ fún ọ òun ni ó pọ́ látàyé dọ̀rùn. Ah, ah, rádaràda ah, ẹ rí bó ṣe rí arìndìn orí kẹ́ndìkẹ́ndì orí mọ̀gẹ́dìmọ̀gẹ́dì adédìwúrà wọ́n mọ̀ jẹ́ káwọn kan máa fẹ́ kọ́ tọ́ná fún ọ bẹ́ẹ̀ni wọ́n ti káwọn kan máa fẹ́ kọ́ tọ́ná fún ọ aya mi kọ́ gbọ́ tèmi dáadáa sọ láwọn ilé wọn ò lè tọ́jú rẹ ìran olówó ní máa ń fọlọ́wọ́ ìran olòṣì á máa tẹ̀lé olòṣì àwọn tó jẹ́ pé àwọn bàbá wọn wọ́n máa ń tọrọ oúnjẹ kó tó rí i pé wọ́n di òkèlè sẹ́nu ni sẹ́nu wọn wá lọ bẹ́tẹ̀ adéníran kò sí rẹ pọmọ ọjọ́ ṣòkòtò lọ́jọ́ kìtìpá bá bẹ́ẹ̀ lọ́jọ́ ọ̀rọ̀ gbọngbọn tí bẹ́ẹ̀ lọnà bá bẹ́ẹ̀ náà nu àmúlùkù ni sùn yọ àmúlùkù ni ẹran bí yẹ ìbí yẹ fọjọ́ ọdún rẹ fọjọ́ sí ọgbọ bá bẹ́ẹ̀ lọ́jọ́. lẹ́nu rẹ. ọmọ ọba náà bàbá lèmi náà. ó bá jọba lọ ṣé wọn kò kó bá jọba lọ ni. bàbá ẹni náà dé ọba tèmi náà jáde. àbí wọ́n jáde lọ. bẹ́ẹ̀ ni ọba jọba lọ ó bá mi kan fálẹ̀ nílùú tàwọn. ọ̀rọ̀ tẹ̀lé ọ̀rọ̀ tẹ̀lé ọ̀rọ̀ tẹ̀lé ọ̀rọ̀. tinubu bá kiri sórí gbogbo ètò ọ̀sẹ̀ gbogbo ètò ọ̀sẹ̀ tinubu bá filẹ̀ bí mi nínú bá filẹ̀ bí mi àwọn ọ̀sẹ̀ sọ fún ọ nínú bá bí mi. nínú bá bí mi kí ló ṣe ah! kí ló ṣe eh, kí ló ṣe ẹbí wọn ni ewúrẹ́ kan lè ṣe àlẹ́ ni ah! kí ló ṣe kí ló ṣe. wọ́n ní wọ́n sọ̀rọ̀ bá sọ̀rọ̀ àgbélé rẹ fẹ́ jíjọ pàtàmọ́ wọ́n ah! bá sì fi lè jíjọ pàtàmọ́ ilẹ̀ ní bọ̀. ọ̀rọ̀ jalè sóni lójú àtúnra rí. sigili sigili sigili bá kú ọkù ilé lékeré méjèèjì wá kéde ilé ẹ ọ bàbá ẹ bìrì kò sílẹ̀ kùnrin ìdájọ́ wọ́n ni bá a tètè dúró mú apẹ̀wò látà sáláwọ̀ ẹ̀ṣọ́ yóò kún mi ni ẹ̀yin ẹ̀ṣọ́ yìí dá àmì ẹ̀fẹ́ sórí ibú ni ẹ̀yin ẹ̀ṣọ́ yìí dá. ìfẹ́ kankan nu wọn kábíyèsí lóòótọ́ làwọn méjèèjì kọnu òfẹ́ sí mi mo sì jẹ́ òye wọn wípé ọmọ oníbìíní ìràn ni mí wípé mo ní láti sọ fáwọn òbí mi kí n tó lè mọ nǹkan tí ń sọ kò jù bẹ́ẹ̀ lọ kábíyèsí. kábíyèsí ọ̀rọ̀ kan ṣoṣo tí ń tẹnu mọ́nù ó náà gbà fún kankan nù wọn ọ̀rọ̀ ẹ ti wá ń sùn mí bọ̀ o kábíyèsí. adédèwúrà ọmọ mi yóò dáa fún ọ. àṣẹ kábíyèsí. ó ṣoríire o. àṣẹ kábíyèsí. gbogbo ohun tó ń bá ń dáwọ́ lé pátápátá gbogbo ẹ̀ ni ó yọrí sí rere. àṣẹ. owó ìwà wọn lé ajé owó ò wọn o. àṣẹ iyọ̀ itanle olókun ayo ní tán lọ́rọ̀ rẹ. àṣẹ. òjò sú èrún yàn kò wí pé ọmọ fọpo ọ̀pọ̀ ìwù jigijigi lọ́rùn ọ̀pẹ̀ torí ọmọ rẹ̀ ọmọ bàá tó ni obì múra ó gbogbo ọmọ tiẹ̀ sínú èpo àṣírí rẹ̀ ò ní tú. mo ọmọ mi kò ní í parọ́ ẹ wá rí ibi tọ́rọ̀ dé dúró yìí ẹ dáadáa nu ṣe rí àti ata epo pupa àti aru epo pupa àwọn méjèèjì ni wọ́n mọ tí wọ́n fi ń wẹwọ́ tọ́wọ́ fi ń mọ̀ ẹ fi wọ́n lẹ̀ wọ́n bẹ́kàn mi ń bùbá torí pé mo mọ̀ bọ́ pẹ́ bọ́yá ọ̀gọ́mọ̀ yóò padà dìgbà gbó ẹ fi lẹ̀ fún mi gbogbo ibi tọ́rọ̀ ń bá kù sí <laughs> ẹ kúkú mọ̀ bí mo ṣe jẹ́ ẹ sì mọ̀rú èèyàn tí mo jẹ́ Adédiwúrà olórí ọ̀rọ̀ tí abiyamọ ìmọ̀ràn tí abiyamọ tí gba ọmọ mọ̀ bá mi gbọmọ ẹ̀ nígbọ́nà n ò ní fẹ́ kí ọmọ yìí kó ṣìyàn Elédùmarè ò ní jẹ́ òṣì ọ̀rọ̀ yẹn lè fún ẹ̀fẹ́ ilé ẹ̀fọn ẹ̀ wọ́n bẹ fún mi níbo mo mọ̀ wípé bọ́ bá pẹ́ títí ọ̀gbọ́mọ̀ yóò padà dìgbàgbọ́ gbogbo ibi ọ̀rọ̀ yìí bá ń lọ kedere ní ọmọ yìí ní tọ́ba yìí. kábíyèsí ogun gbọ̀ngàn ni mo fẹ́ kódà irú adé nígbẹ̀kún ọmọọba ìlú èwù àlásùlàsàn kó mọ níta lèmi kó níta lèmi jẹ́ kó níta ń bàbá mi kábíyèsí tẹ́ ẹ bá wà ń bẹ̀ ń tọ́nà ni ẹnì kan nìkan sì pẹ́ẹ́lí rẹ̀ sófin kábíyèsí wọn ò ṣe kọjá àyè mi o. adé ọmọ adé adé nínú tọ́ ò sì mọ̀ mí tọ́ ọmọ mi ohun tó bá ti fẹ́ ni wọ́n bá ọ fẹ́ ẹ̀ ọmọ tó wí adé di wúrà àbí kìlọ̀ pé ó ti di fífẹ́ fún ọ ó ti dáyà rẹ̀ fà á kó tó ra wọn ẹ ọmọ pé èmi ni olórí gbogbo àwọn ọba àgbègbè yìí èmi lolórí gbogbo àwọn ọba àgbègbè yìí kò sí nǹkan tí mo dáwọ́lé tí ò ní ṣeé ṣe owó tó bá fà tí ọba tó yọ jà ni. bẹ́ẹ̀ni kábíyèsí. Ah! ohun tó bá ti fẹ́ náwó sí o ìwọ ló fẹ́ ó di dandan. kábíyèsí ẹ tó bá ní kí là á ṣe òun là á ṣe wọn o adédèwúrà gangan wọn gbọ́dọ̀ fẹ́ o kábíyèsí òun ló wù mí láti fi sáyà. sórí mo ṣe ń sọ̀rọ̀ ibi ló sì ń bí mi àmúlò ti fẹ́. kí n yá fẹ́ ni o tó bá gbà láàbì fún mi kí n fẹ́ ni kábíyèsí o. ṣàgó paraba yóò faroko yàbí digi mm. wo bí nǹkan bá ń ṣẹlẹ̀ tí mi ò bá tí ì bínú ó sì ṣe tó ṣe tó bá bínú tán ilẹ̀ ọ̀hún kìkì. ẹ̀hàn ẹ mú dùn má jẹ́ ń parọ́ fún ọ ọ̀rọ̀ burúkú lè ọ̀tún sọ o wọ́n lẹ́mi tọ́ra lọ́wọ́ rẹ̀ ń jẹta ó sì dìsà sílẹ̀ dàda bá nà tọ́fà tọ́fà para àlù ìrùn ni. ẹ̀mú wo ní dìsà ṣebí tó gbé fún mi ni mo ta. kí ni ọmọkùnrin ìwú mi pọ̀. wèrè máa ń juwọ́. bọ́wọ́ olóríire ni wọ́n. ọmọ kọ́lọ́ ti tó adé òní pẹ̀kún ní wù ọ. bẹ́ẹ̀ ni dàda ti wá jọ lọ o òsì rẹ ti wá pọ̀ o alẹ́ òkúta pé èyí ti ń bá sùn lójúmọ́ àmọ́ iye rẹ ó rẹ̀ sí. bàbá yàrá kó tẹ̀ nu rẹ̀ tó pé tí wọ́n bá síbi omi rẹ̀ ọmọ ọ̀run kíkan kíkan ni ó tiẹ̀ ti wá túlẹ̀ bá ń ó ti túlẹ̀ yẹ̀yẹ́ ah, ó ti di yẹ̀yẹ́ yẹ̀yẹ́ wo èmi ní ìbọn jàdéjẹ́ nìkan ọ̀rẹ́ sì rí rọ̀gbọ̀dọ̀ rọ̀gbọ̀dọ̀ ọmọkùnrin ah, tó sì dẹnu kan mí. ọmọ ẹni ìbámọ̀jọ ni àbáyọ o ọjọ́ mi pẹ́ kí ni ń ṣe ọ́ náà ò lè ronú ni ọmọ mẹ́ni tí wọ́n ṣe yẹn adúrú ẹ̀ bó ọmọ ọba tó jẹ́ ó wàá lọ ọmọ ja ìjà àjàkú akátá ń gbòòrò ah! ó mà dójú tì mí o nítorí obìnrin ìwọ àti ọmọ ọba akọ́sìn ẹ̀ ń wá lọ ń fagagbága ẹ̀ ń sọ di gídígbò láàrin ìlú ọmọ pé o fẹ́ dá wàhálà lẹ̀ ni ẹ̀ wá ń jà ẹ̀ ń dìgbò lura yín ẹ̀ ń kọ lura yín ẹ̀ ń dá wàhálà lẹ̀ ń gbòòrò kọ̀tán àtẹ̀mí àti ọba alákà ọba akọ́sìn ti ránṣẹ́ sí a wọ́n ní àfojú kàn mo sì ti mọ̀ pé lórí ọ̀rọ̀ yìí náà ni nígbà tí wọn ò pè á báyìí rí yóò wá jẹ́ pé ìwọ ló wà dá wàhálà lẹ̀ tí wọ́n fi mọ tí wọ́n ọ̀rọ̀ tí ò dá sí mi lá tó o bá tiẹ̀ jà o bá yẹn jà nítorí Ọlọ́run ṣé nítorí obìnrin ló yẹ kó ọmọ jà pọ̀ ń lù tó yìí jà nítorí kó o níláárí ò jà nítorí kó o jẹ́yẹ̀ pàtàkì ò wá ń jà nítorí ìyàwó nítorí kéne nítorí obìnrin fọwọ́ síbi tọ́wọ́ gbé o tó o bá fọwọ́ wọ́n ò rè ojú mi wọ́n sì bínú sí ọ kí ni ṣe ọ́ ni ń ju ọ lọ́wọ́ náà tó o lè sọ ẹnu kí ni wá ń ju ọ lẹ́nu tó o lè gbé mi síkùn èmi ni ń ju ọ níkùn tó o lè bọ́ sálángá kọ yàmọ́gbẹ́ lórí ọ̀rọ̀ obìnrin lásánlásán èmi ò mọ̀ pé mo lè bárú eléyìí lọ́wọ́ rẹ̀ ọ mọ̀ pé kí ni ń gùn ọ́ n ti ń gùn ọ́ náà ni pé ọmọ ọba ni mí ọmọ ọba ni mí ọmọ ọba ọ mọ̀ pé ẹja tó bá ju ẹja lọ máa gbé ẹja mi ni ọba tó ń sọ yìí jù wá lọ ó jù wá lọ. bàbá mi ìtumọ̀ rò pé wọ́n bà lẹ́nu yín kò sóò ní mo bá ẹ ṣáà ń sọ pé ọba àbìkan ọba àbìkan ọba àbìkan ọba lẹ́yìn náà bàbá mi àmọ́ kò lè yà mí lẹ́nu nígbà tá a sọdún ìyà táwọn ọba yòókù dé lẹ́sẹ̀ pé kọ̀sádé láàfin ọ̀rọ̀ ọmọ tẹ̀sí ọba wa ń nígbà tẹ́yìn tẹ́ bí mi tẹ́ gọ̀ ṣé kẹ́mi wá gọ̀ ni. Hmm, nígbà tí èmi ọgọ̀ kí wọ́n wá gọ̀ ni ṣé ìwà tó wá hùn ìwà ọgbọ́n ni tó o bá fẹ́ jọ mí ibi tí wàhálà bá ti fẹ́ ṣẹlẹ̀ èmi máa ń ṣẹ́rí kù ń bẹ̀ ni ẹni tó jà tó sá àjàsá ò sá àsákù ọlọgbáradì nítorí ọjọ́ mi ni èmi ni mo dán tó báyìí ni mo dáa tó báyìí ni mo fẹ̀ tó báyìí ó ní òjèwé kókò wúlò fún kankan ọgbọ́n mi bí tó bá wá fẹ́ ọgbọ́n bọ̀ọ̀bà ó ti tiẹ̀ gbọ́dọ̀ gbani n ò gbọ́dọ̀ mẹ́sẹ̀ rẹ lórí ọ̀rọ̀ yìí má n ò sì gbọ́dọ̀ mọ́wọ́ rẹ mbẹ ẹyin tó bá wá gbọ́ tó lóun gbà ẹyin ò bá mi ọ̀rọ̀ yìí ti wá débi ọba ọba èròwà kábíyèsí mo fẹ́ kẹ́ ẹ mọ ibi tí a ti ń bá wọn ò gbàgbé àwa mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣàjèjì ara wa bẹ́ẹ̀ ohun tí mo bá fẹ́ yẹ kí ẹ bá mi fẹ́ tó yẹ kí n fi ọmọ tiẹ̀ tì ee ajá àwòrán ló mẹ́fọ́rọ̀ wọ̀nyí lè. ìjọ ayé kọ́mọ mi ó gba nǹkan lọ́wọ́ ọmọ rẹ tì àbí kí mi gangan kí n sọ pé mo fẹ́ nǹkan lákàtà rẹ kó mọ́ filẹ̀ fún mi èyí ṣe tó yẹ kó rí bẹ́ẹ̀. kábíyèsí akọ̀sìn <laughs> ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ọ̀nà tí adẹ́nìrán fẹ́ gbà fẹ́ ọmọ ìlú ọba alákà ìyún adédèwúrà ah, ah, kì í ṣọ̀nà tó tọ́ kì í sì ṣọ̀nà tó yẹ tá a bá wá ní pé kárìn gẹ́gẹ́ bá a ṣe rìn nílẹ̀ yorùbá mo sì fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé kábíyèsí ní bá mọ̀ wípé irú ọ̀rọ̀ tẹ́ fẹ́ bá mi sọ rẹ̀. ní ìbá ti wà òrùlà náà ẹ fẹ́ fẹ́ ọmọ èmi ọba alákà kí ló dé tẹ́ ẹ̀ wá bá mi láàfin yìí ẹ fi ránṣẹ́ pé mi ah! orí ò padà kó dìdí láéláé. kábíyèsí kábíyèsí mo fẹ́ kọ́ ọmọ pé ọmọdé kan ò ní morí jẹ kọ́ mọ̀ rà lọ́wọ́ adédìran àtọmọ rẹ bí wọ́n ṣe tọ́nù jẹ́ ká gbàbẹ́ fún wa hmm. ọmọdé ló ṣe wọ́n. ọmọdé ló ṣe <laughs> wọ́n. ẹ jẹ́ ká na sùúrù sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ìgbà sùúrù lọ́mọ sí. ẹ rí n ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé ẹ kúkú mọ̀ pé ọmọ tèmi gan ó fi ìfẹ́ hàn sí Adédiwúrà ó lóun ọ̀fẹ́ ṣùgbọ́n níbi tí ọ̀rọ̀ ń wó sí i kábíyèsí gbogbo olùtẹ́ ẹ bá lù èmi ṣe tá àti jó sí ìdíyegi bá wó sí ibẹ̀ náà mo ṣe tá àti tẹ̀lé dé mo sì rọ̀ ọ́ kó ṣe sùúrù. ìwọ ṣe tá àti jó sí. àbí o. ìwọ ló lọmọ ni. ṣé bọ́mọ mi la Adédiwúrà. ẹ ọmọ rẹ ọmọ mi ni báyìí ní í ṣe nǹkan mi mo sọ wípé orí ò ní dìdí láéláé èmi ni mo bímọ èmi ni mo lọ́mọ bí n ṣe ṣe nǹkan mi kò yí padà o. ọ̀dà kábíyèsí mo fẹ́ kọ́ ọmọ o ti alábàálò láṣẹ. Ah! lórí ọmọ tèmi kọ́ torí pé mi mo bímọ. ọlọ́bẹ ló ní sùúrù alápàtà ló lọ́bẹ. bẹ́ẹ̀ ni ah! èmi lọ bá lórí gbogbo yín lóyún nílùú yìí ẹ gbà bẹ́ẹ̀. kábíyèsí kàkà kíkì ni wọ́n ṣàkápò ẹ̀ ẹ má jẹ́ kò lè rí bẹ́ẹ̀ kábíyèsí. ẹ lẹ́nu tiẹ̀. mo ní kò rí bẹ́ẹ̀. ẹ tó bá jẹ́ bẹ́ẹ̀. èmi ni mo bímọ mi. ẹ tó bá jẹ́ bẹ́ẹ̀ ohun tí gbogbo wa gbẹ́kẹ̀lé tẹ̀ fi ń sakọ́ sí mi wọ́n ó gbẹ̀sẹ̀ mi. ẹ jẹ́ olùkú bẹ́ẹ̀ o. àjọ mi ni olórí kábíyèsí àjọ ni. bíbí ni bẹ́ẹ̀ ni ìwọ kò tán. èmi mọ̀ ọwọ́ mọ̀ àjọ ni ni ọwọ́ mọ̀ tán tó bá kọ lókìkà kọ ní kọrọ. èmi bẹ mi lọ èmi bẹ mi lọ mi. ọba aláte. èmi ẹkùn tí ọgbọdọ jẹ náà kàdé. ayé ah. yàyàyàyàyàyà. èmi ògbólógbò abojú kẹrí kẹrí. ẹlẹ́sìn bá ti wà yìí. bẹ́ẹ̀ ni mo sọ. kò yí o. kó náà jọ nínú ìlú. àgbèrègẹ sígbó àpàjẹfìjẹ àgbèsùsẹgàn àwọn òye ẹgàn ọjọ gbádùn akọ àdágo lẹgànmọ àwọn àgbègì ọdọ sójú di ewúrẹ́ ilé òtún jẹ kí ọdọ rúwé kí ló dé. ìdàkùmọ̀ tó rìn di ọ̀sán kóńdó àti kùmọ̀lẹ́ kó fi dèrò ìrìn àrè ìyá tán bàbá bàbá mi jẹ gbà mí mọ́tò jó dórí àwọn ọmọ. ògiri màlàjà awolé ifẹ̀ awolé ń gbàgbó ń gbọ̀wọ́ lóòótọ́ ṣùgbọ́n náà tó wà lẹ́ ipa wa ò ká. ẹ sọ ọmọ tó yàn àti kékeré mi àti gbà mí lórí ọ̀rọ̀ yìí gbogbo ohun tí àwọn bàbá bàbá mi ọkọ̀ tẹ́ ẹ dórí bàbá mi mo ṣetán mi fẹ́ kọ̀. kí wọ́n á ní ká ṣe o. mo fẹ́ gba ogun àjàtúká. Ah. ogun àjàtúká. bẹ́ẹ̀ ni ìyá mi. Ah. ogun lọ fẹnu pè báwọn ogun tí ò rí bí iyán ogun tí ò rí bí ọkà ogun tí ò rí bí kásùn tóbi ẹni ká máa rún ah. sórí ìbẹ̀rẹ̀ ogun tó ń wọ̀ òun lèèyàn máa rí èèyàn máa tí ó parí ogun. ogun ń bẹ lọ́hùn ọ̀hàhàhà sórí bógun bá bú yọ lẹ́gbẹ̀ẹ́ tán yóò kanra ilé yóò kanra oko yóò kan jẹ́gbẹ́ mojúkọ mi má tiẹ̀ dámọ̀ràn ogun rárá rárá mo fi lédu àbẹ̀rẹ̀ ogun. ìyá mi àwọ̀ tawọ̀ àmọ́ yẹ kíkún mo yìí jù ká lọ. bẹ́ẹ̀ni gbogbo ayé lọmọ yìí wo bó ṣe wù káwọ tó àwọ tó wọn ò ní fi tọmọdé díwọn àtàgbà gbogbo ayé lọmọ wípé ó di dandan títàgbọ kókó kó nípọn ju tọmọdé lọ àmọ́ síbẹ̀síbẹ̀ náà má tẹ̀rí sí i àtàrí àjànàkú ni kì í ṣẹrù ọmọdé sórí bó ṣe bùkọ́ ọmọdé jí dọ́kọ̀tọ́ iwájú ní ọ̀bà kùkùté o má dààmú ìrogun rárá rá ni. mo fẹ́ jagun yìí àmọ́ gbogbo nǹkan tẹ́ bá lè ṣe fún mi láti jagun lájàtẹ̀tẹ̀ ó jẹ́ ká ẹ ṣe fún mi ìyá mi dákun. bẹ́ẹ̀ni ìyá mi dákun. wọ máa rìn máa rìn máa yan bàbá rẹ lónìí ilẹ̀ kàrí olúwa mi bàbá rẹ ni ọba tó ju gbogbo ọba lọ bàbá tó àwọn òní tó bàbá rẹ lọba tó jọba lọ ọlọ́run gbọ́. ìpàkó ògbọ́sùn ti orí ẹlẹ́gàn ló ń bàjẹ́. ẹ̀yin kẹ́kọ̀ọ́ máa ń pẹ́ nu ẹ̀gán lọ. tí èsì bẹ́ẹ̀ ràn mí báyìí fúláwọn èèyàn náà wọ́n sọ pé bàbá mi lọ́ba ńlá tó ń bẹ́lẹ̀ yìí ẹgbẹ́ yìí náà tún ṣe wá sọ yìí wọ́n á yà lẹ́nu. ọyìn ti a jẹ́ ababa yín èsì aláṣẹ kejì òsàmọ́ bàbá yín gẹ́gẹ́ ló sá a sì á máa gàn án lóò tó jẹ́ pé àjọ ń jẹ àjọ ń sùn àjọ ń jí. kí la fẹ́ máa gàn án sí bó ṣe nílò awíhùn ìwọ gángan ni. bàbá rẹ lónìí bàbá rẹ lónìí lẹ olúwa mi ah, ah, ọ̀rí ni ọmọ yìí pọ́n ẹ wo bó ṣe ṣe yòó àfi bẹ́ẹ̀ tó ń bá fẹ́ wọ̀. Ah! nǹkan kì í bẹ o olúwa mi arábìnrin yàrá rí ọ̀dà kan olúwa mi pè ọ́. dákun èmi ló kọ tiẹ̀ ń jẹ náà. Ah, Saki mo mọ ọkọ ẹ <laughs> Adùkẹ́ ló kọ ẹ. Eh, Adùkẹ́ kọ asunlé ni. Farayọlá ló kọ mi ń jẹ. Ìlànà ìlú kọ rẹ̀ dà pọ̀. Farayọlá ni mi ló kọ ẹ. O sì Farayọlá jọjọ alẹ́ náà. Àṣẹ. Wo ọmọọba ní bọ̀ sọ̀rọ̀ mo nífẹ̀ẹ́ rẹ ni bẹ́ẹ̀ ni ìfẹ́ tí mo ní sọ pé mo nífẹ̀ẹ́ rẹ gẹ́gẹ́gẹ́gẹ́ o ẹ mo kàn fẹ́ kí mi àti ẹ kájọ rò pọ̀ ẹ kájọ rò pọ̀ ká ká mú nǹkan ká wá gbé nǹkan ká wá fi lura wọn ìfẹ́ tí mo ní sí ọ̀nù mo sì mọ̀ pé ó gbà pé n ò lè bọ́ sọ́ọ̀tì kò sì fún mi lésì kíákíákíákíá báyìí. sákì o ṣẹ́rí mi tẹ̀ ń wò yìí o ti lọ́kọ àfẹ́sọ́nà kódà òṣùpá tí ń bọ̀ ẹ̀ oníwọ̀nú ilé rẹ̀ ṣẹ́yìn náà wàá mọ̀ pé àdá kì í lójú méjì bó bá ti lójú méjì ó ti di dànù ìdà sì ní ohun àmúrojú ogun ni. ìyìn tí ó wọ́n ti gbàgbé pé àkókò ni gbẹ́gi gbẹ́ náà igi oko ni ìrẹ̀ lágbẹ̀yìn fọ́fẹ̀rẹ̀ fáwọn kòkòrò. ọkùnrin tó ti sọ yìí náà ṣé inú ìlú yìí báyìí ni gbé. ní ìlú yìí ah, nílùú tó yẹ pé ìlú èrò àbí mi ló kọ ìlú tó pè mí lẹ́yìn. ìlú àdá àdá. ìlú tó pè ọkọ wọn kan ìmọ̀tọ́ ìmọ̀tọ́ ẹ̀kọ́ mu ni. kò jẹ́ bí wo ni n fẹ́ sí báwọn ọmọ pẹja kéékèèké ni wọ́n ní tẹ̀lé kí tó lọ́rọ̀ pẹ̀lú wà mọ́ rẹ o ẹni àgàn ti wẹ̀ wà ẹni tí gẹ́ni olówó mu kan wọ́n lù wà mí kọ́ fara lọ́yà báyìí kọ́kọ́ bó wà mí kò kọ́ fara rú ọ. ìkọ́ wọnú. wo iye tèmi tiẹ̀ lérò tẹ́lẹ̀ ni pé kó sọ pé o ti gbọ́ tó bá lọ ti gbọ́ nísìn wọ́n sì ni wọ́n bá mi láàfin lọ́jọ́rọ̀ èmi àtàwọn gbé nǹkan sí káàrò kan mọ́ nǹkan ló bá parí àbí kí ládé mo wí ni ẹ̀yin ọ̀rẹ́. ẹ wo ẹ má bínú olúwa òun tó yín sẹ. sábì tí kò ọmọ ìbára lọmọ inú sábì tí kò olúwa mi sẹ́rí o sẹ́rí o ṣé pé irú mi tún lè náwó sí nǹkan nínú ìlú táwa ìkọ́wọ́ mi mọ́tò níbi tẹ́ wà. olúwa ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ fọ kaba dẹ́gbẹ̀jẹ̀ alẹ́ gbóná gbó sẹ́rí ọmọ yìí ó ṣe eré wù tí a ní ó ṣe o àgọ́ wa báyìí ní ìdádì rẹ̀ gbẹ̀ ni ó ṣakọ ni rẹ̀ ẹja lọ sàkè olúwa ojú ń tì í ẹja lọ ẹja lọ kò ní dáa fún kò ní yẹ ẹ adédìrán yóò gbà ńlá ya nílùú yìí kò ní gbádùn níbi tó bá wà èmi mọ sọ bọ́ọ̀ kò ní gbádùn Mm, uh-uh. ọ̀la níjì ah, egbò ló mú akankankankankan bí olójú kan sì náwó sí ah, ah, adéníran tó ń pariwo náà mo ti sọ fún mo ti ní òun lè fẹ́ mo sì ti jí òye mo ní òṣùpá tí ń bọ̀ ní wọnú ilé rẹ̀ wò ó jẹ́ tí wàá fi kankan yẹ ọkọ mi ìwọ náà jẹ́ àṣẹ pápápá jẹ́ wọlé kémi náà tètè roke ní ìṣekùn tí kò mi bá ti ta mú gẹ́gẹ́ ní ìṣesí làwọn òbí mi ò wá fáńlé ọlọ́. àyà mi ó sì dá lójú ó dá lójú ó dá lójú káwọlé mm-hmm. eh, eh, ìyẹn náà ìyẹn náà da àmọ́ eh, tó bá ti sáwọ́ sọ fún àwọn òbí rẹ̀ mo ti ṣe tán mo ti ṣe tán. kí là tún dúró dé wọ́n yà wọlé yà wọlé kò sẹ́ni tí ò rí yà wọlé. àbí mi ò rò ó kí mo di kílẹ̀ mi lọ́dọ̀ rẹ̀ mo rán àwọn ọmọ ẹlẹ́gbẹ̀ẹ́ rẹ sí i mo ní kí wọ́n bá wọn pè é kó o wá mo tún débì náà àwọn ẹ̀ṣọ́ rẹ ò jẹ́ wọlé kí lẹ́sẹ̀ ní àjọsọ báyìí. fi mí lé òde ah, èmi ni mo ń sin ọ̀nà ẹ ọ̀nà mi ó fẹ́ rí mi kọ̀kọ̀ wọ́n ní mo ráyè ó tún fẹ́ rí mi gbàgbá wọ́n ní mo ráyè ó yẹ kó o ti mọ̀ fẹ́ wọn ò ní tí mo fẹ́ fi ọ ṣe kí lè tó ń wá mi kì gan náà ọmọbìnrin èmi ló dé tó tẹ̀ wá wọn wá mi kì kí ló ń wá mi kì fún. wọ́n jẹ́ sọ kíní tí kò ní jẹ́ ìbẹ̀rẹ̀ àti òpin rẹ tọ́mọ wá mi kí mọ́ níwọ̀n tó yẹ pé ó ó ó nítumọ̀ wájú mi mọ́ níwọ̀n tí mo ti jẹ́ wọ́n ọmọbìnrin wà lẹ́ẹ̀ pọ̀ wà lẹ́ẹ̀ pọ̀. Adéníran ìfẹ́ ìbẹ̀rẹ̀ ni mo fẹ́ kó rántí o sẹ́yìn òpin ti dé láàrin ìfẹ́ wa náà nù wọ́n rántí ìbẹ̀rẹ̀ ìfẹ́ o torí o sọ fún mi pé ní òtútù èmi àti ẹni nínú ooru èmi àti ẹni bí òjò bá ń rọ yìnyín èmi àti ẹ náà sì ni o adéníran ìbẹ̀rẹ̀ fẹ́ ni kọ́ rántí o ìbẹ̀rẹ̀ fẹ́ ni kọ́ rántí. bẹ́ẹ̀nu ẹ sọ wọn àbí mi ní sọ tó ń dùn tí ń dùn mọ́ lẹ́nu lé tí kò ti gbàgbé òfin ilé wa ni wípé ọmọ ọba tó bá fẹ́ fẹ́ aya nílẹ̀ yìí ó gbọ́dọ̀ bá obìnrin nígbàlẹ́ o fẹ́ fi ń sẹ̀sìn dọ̀gbéyàwó mi àbí àwọn fi ń sẹ̀sìn kí wọ́n ní ẹ̀tọ́ ọmọ ọba fẹ́ kó o bá níbàlẹ̀ wo irú lóbìnrin mo sọ fún ọ. adéníran jẹ́ sọ fún ọ. kí mi ò tiẹ̀ fẹ́ gbọ́ kankan mọ́. adéníran wá ọ̀ràn tí ìbálẹ̀ ńgbà tá a bẹ̀rẹ̀ fẹ́ ọ̀ràn tí ìbálẹ̀ nígbà tí òun ṣe ìlérí orí àwọn fún mi wá rántí o pé o ṣe ìbúra fún mi o ní ìgbà tí ìfẹ́ wà láàrin èmi àti ẹ. wọ́n fọ̀rọ̀ búra lẹ̀ wọ́n ní wọn ò ṣe mọ́ sọ́ọ̀mù sí ni tí n bá lẹ́gùn bàbá mi òdò tí n bá ní òdò bàbá fọlá ta ni ó mú mi sílẹ̀ yìí wọ́n náà rẹ pọ̀. adẹ́nìran adẹ́nìran. Ah, hmm. ẹ̀tẹ́ bọ́ lọ́yọ́ kábíyèsí ṣe ríbi tí inú mi ti dùn táyọ̀ mi ti kú òun ni bọ́n ṣe ń gbé wá ní gbígbóná tẹ́ ẹ̀ sì ń dá padà fún wọn èwo lógun amúnisìn wọ́n sì wá fẹ́ sọra wọn délé dùmarè tó jẹ́ pé tá a bá rí wọn àní lè bu nǹkan ẹnu kábíyèsí à ń láti kọ́ fún wọn. ó ṣe wọn de ọ̀tún kábíyèsí o ẹ foríjì mi o gbọmọgbọmọ àwọn aráabí ti ń pọ̀ jù kí ló dé aráàlú gan ti ń bínú wọ́n ti ń bínú gidi gan ni torí náà kábíyèsí ẹjá tètè wá nǹkan ṣe sí o mo sì jẹ́rìí wípé ẹ tètè bá wa. ẹ sì mọ̀ mí o <laughs> èmi ẹkùn tí ò jẹ́ náà kà sí èmi ò gbólógbò abojú kẹ̀ríkẹ̀rí iná ń jó ògiri òòsà ṣàgìdì ìkú ọmọ orí adé ẹ̀ mọ tí mo lè ṣe ọba ìlú akọ́sí gbé wá ní gbígbóná mo sì gbé fún. ẹ dúró lẹ́yìn tí wò ní ń gbọ́ ṣé bẹ́ẹ̀ni ni mo bímọ mi nígbà tẹ́nìkan wà máa pàṣẹ lórí ọmọ tí mo bí. kò lè jọ èmi ò ní gbà o tó bá kú dẹ̀dẹ̀ kọjọ́ kan rí ọ̀yẹ̀yẹ̀ ọ̀yẹ̀ ni ibi tí àjọ ń bá lọ bọ́bá lè dogun kó dogun bọ́bá lè dìjà kó dìjà ẹ̀jẹ̀ báàlú. kábíyèsí. ẹ lọ múra lẹ. kábíyèsí. gbogbo tí ọba gbà ní kábíyèsí inú tèmi gan dúró. ọmọ mi adédiwúrà kò nífẹ̀ẹ́ rẹ̀ ọmọ mi ò lè fẹ́ o n sì lè fọwọ́ mi ta falada. ta ló pé lọ́rùn iṣẹ́ a máa fàájì ìfẹ́ wọn. nígbà tí ọba wọn wá pè mí tó ní ẹ ní tí mo fẹ́ náà ní wípé kọfí ah, ah, èmi jẹ́ ọyẹ o torí pé ọ̀sáwàdà níbi onírùgbọ̀n gbé ń jó ṣẹ̀kẹ̀ bí bá ti ń pa náà bẹ́ẹ̀ ni ó máa sọ tó bá kù. ẹ wo tọ́ba lè dogun kó dogun tọ́ba lè dìjà kó dìjà mo ṣetán láti gba àwọn aráàlú mi lẹ̀. bàbá má bínú ọ̀dọ́ gbogbo ẹ̀yin ọ̀dọ́ mo kí o a lè jẹ́ kí ọ̀rọ̀ èdè tàkóró gan kí àwọn ará abíọ́mọ̀ pé èdè àwọn ọmọ wa gbogbo ẹ̀yin ṣàkóṣàkó àti ẹ̀yin ọkùnrin ẹ̀tọ́ ságun náà ẹ̀rù lọ́bàá ṣùgbọ́n èmi Fáyẹmí alákòóre tí wọ́n pè lálákòókà. bẹ́ẹ̀ tẹ́ rí. èmi jákèlùkẹ́ ikú dúdú ayẹlẹ́ akoto kìrọ́kìrọ́ èsì àbẹ̀wò ìlọkìlọ. Ah. olóògì ní etí àná. Fáyẹmí ah, àgbórí kì í lè tiwa ni ṣe báwa la ọmọ agbọ́ sátó ogun mọ́sá eh. ọmọ agbọ́ yàyà ogun mọ́jà ọmọ agbọ́ kókó lẹ́gùn mọ́ṣojo oníkì ilé wa nù bó bá lè dogun kó dogun bó bá lè dìjà kó dìjà. ilé eh, eh. ètò túmọ̀ sí pé gbogbo ẹ̀yin ọ̀dọ́ ti ṣe tán nù. bó lè dogun kó dogun. bó lè dìjà kó dìjà. àdéhùn pé ní ẹwà múnibọ̀nù pé bó lè yá

wọ́n mú ọ̀pọ̀lọpọ̀ ètò wọ́n fọ tààtà àyà tẹ́díẹ̀ wọ́n wá fàṣọ pupa wé sọ àmọ̀ pé aṣọ pupa ń àgbàrá ẹ̀jẹ̀ ni tó wọ́n ní burúkú ìṣètìwá ńlẹ̀ ìrùwà lónìí burúkú kí n gbé fún ọ kó o gbé lọ fún Basọ̀run pẹ́lá wọn làwọn ti jọ sọ̀rọ̀ ń pa ìtẹ́lẹ̀ pé nǹkan ní rúgbó bọ̀ orúgbó dé o nígbà ó ṣe dáànù ṣe máa gbé bàbá ń. kọ́ ah, lọ gbé iṣẹ́ o wọ́n jẹ wọn pa ọsọ náà o. ilẹ̀ ń yọ ni o òun yọ ni ẹni tí òtò ní náà dènà dènà àjẹkùn ìyà ní ọjẹ àwọn eléyìí ti fọwọ́ fakú tí ó wọn wọ́n sì ti di gbẹ̀ngbẹ́ wọ́n ti di mẹ́rù wọ́n ti gbẹ́ sàárè ara wọn lẹ̀ odindi ìlú wọn láàrin ijọ́ méjì wọn ò tó mi parun. àwọn eléyìí wọ́n ti gbẹ́ kòtò ara wọn lẹ̀ wọ́n fẹ́ sinra wọn lóore. ikú ni ránṣẹ́ sí wọn àròkò tí wọ́n pa fún mi yìí gbowó díndín ìlú wọn ò tó mi run láàrin ijọ́ méjì. dájúdájú ẹ ti fọwọ́ pa tí ó gbẹ̀mí wọ́n sì rí dájú wípé. ẹ̀yin ẹ̀ sọ. lórí ẹ̀ ló ti dé tó bá tẹ̀jẹ̀ àṣejì tó bá tẹ̀fà àmọ́ ṣẹ̀fà tó bá dọdún kẹrìndínlógún ọlọ́rẹ̀ òkú ìrìn ọ̀rọ̀ rẹ̀ ẹgbàrá. bàtàwọ́ ìkórè ẹ̀sọ́ ni ogun bí ọmọ aláìdẹ lóbi ọmọ àdìlẹ̀ ẹ̀kọ́ wo tó dé kẹrẹ jágbọ́ àti fún ògò ní pọ́ọ̀tì ìkẹrẹ àti ìkẹrẹ àti ìkẹrẹ àti ìkẹrẹ ògbájúdá àbá àpapọ̀ tẹ gbogbo ọ̀nà sómi sùúrù. Tinubu pẹja lómi bẹ́ẹ̀ ni gèrè òkòdó mọ́yà lájùbà ìbẹ̀yìn ìyá mi ò rẹ́rìn ìjàkọ̀jàkùmọ̀ lójú o ẹ̀yin ni yèrèpè ọ̀rọ̀ tí gbọ̀n lórí aláìgbọràn. ológo sẹ́niyàn lọ́rùn ẹsẹ̀ mi ẹ̀mí lógóńgó nọ́run tọ̀nà dọ́sẹ̀rí ọ̀fẹ́ tí ò gbọ̀ràn. mo júbà yín lónìí ká jẹ́ kí bàá tèmi ó ṣe o. torí pé ìwé ni mi wọ̀n lẹ́nu tí wọ́n mú jẹ́wọ́. ìgbín ni mi wọ̀n nírun àtú. egun nime mí wọ̀n lẹ́ràn adìyín mọ́bájá kan bá lóun ọ̀pọ̀pọ̀lọ́ yóò wulẹ̀ wíjọ́ lẹ́nu ni torí pọ́sẹ̀ ìwé olóhùn orin kankan kan olóhùn ọ̀rọ̀ mo dákọ̀ ẹjọ́ bí ẹni ata mo sọ gbìn ọ̀rọ̀ bí ẹni gbìgbàdo òjò mo júbà yín lónìí kẹ́ jẹ́ kí mi ó ṣe o mo pè mi kẹ́ jẹ́ mi ní mo pè yín kẹ́ jẹ́ mi ní ẹ̀hìn mo pè yín mi nípa ètè mi dandan torí ọmọ yìí pọ̀ máa jẹ́ bẹ́ ẹ bá ń bẹ lórí ewé ẹ sáré tètè wá ká wá jẹ́ mi bẹ́ ẹ bá ń bẹ lórí ilẹ̀ ẹ̀jẹ̀ ìbọ̀ wá ká ẹ dá mi lóhùn bẹ́ bá wá ń bẹ lórí ìta mẹ́ta dìdí yakata ẹ tètè wá ká ẹ dá mi lóhùn o mo pè yín lónìí ká ẹ jẹ́ mi nípa ètè mi ikọ̀ mẹ́ta láàfin olúmọ́kí o mo pè yín lónìí ká ẹ jẹ́ mi nípa ètè mi dandan o ikọ̀ láàfin olúmọ́kí o ẹ ṣé mo dúpẹ́ o ẹ̀yin ìyá mi ẹ̀yin ikọ̀ mẹ́ta láàfin olú àrò mẹ́ta tí ò gbọ́dọ̀ dọbẹ̀ mo dúpẹ́ pé mo pè yín tẹ́ ẹ jẹ́ mi. ẹ wò lórí ọ̀rọ̀ ọmọ ọmọ mi òun ni mo ṣe wá rí yín adẹnipẹkun ló kọ rẹ̀ ọmọ ọmọ mi sì ni ó jagun àjàtúká gẹ́gẹ́ bẹ́yìn náà sì ṣe mọ̀ pé àjàtúkàǹtà gbáàrin mo wá fẹ́ kẹ́ ẹ bá mi rò lágbára agbára tí ó fi jàjà ṣẹ́gun agbára tí ó fi jàjà ṣẹ̀tẹ̀ agbára tí ó fi borí ogun mo sì mọ̀ pé ẹ̀ṣẹ́ tì rí i kẹ́ ẹ wá bá mi ṣe bẹ́ẹ̀ ṣe é ṣe kó lè bá a rí bó ṣe yẹ kó rí torí tí mo ṣe mú wa nù ìyá aláró ó ti ṣeé ṣe omi òòyà ọtí ńláwá rẹ ìyá aláró ṣe báwa rẹ ti wà sípẹ kò sí ní tó bá dọdọ wa tí ò ní ṣe ṣe ó ti ṣeé ṣe nù. àmọ́ wá gbọ́ o gbogbo ìgbàkúgbà tó o bá ti nílò ìrànlọ́wọ́ wa máa pè wá a sì máa jẹ ọ. bẹ́ẹ̀ ti rí mo jẹ́rìí yín èmi nìkan wá kọ́ o ọmọ yìí náà ti dọmọ yín o ó ti bá yín jẹ báyìí ó ti bá yín mu kò sì gbọ́dọ̀ dalẹ̀ yín gbogbo ìgbà kí ìgbà tó náà bá ti ń pè yẹn mọ́ bá mi dá lóhùn yóò mọ̀ pè yín kẹ̀sì mọ́ bá ń jẹ́ ẹ ẹ ṣé mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ yín o torí kékeré ni mo wà tí mo ti mọ pẹ́ dà mọ jèsí ni mo wà tí mo ti lẹ́nu yín tèmi èmi délé ọ̀bàrà káwọn ní kí n kákò kí n jùdí kí n wá juwọ́ lébélébé sẹ́yìn arógbàsọ láìbò tán mo rí jó mo jó mo ráyọ̀ mo yọ̀ ó wá kù dẹ̀dẹ̀ kọ́tọ̀ ọyọ̀ mi jagun labi bá tẹ́rì gbà sọ mo ní kí lọ́ọ́ wọn lọ́ọ́ pa ń pa mo ní kí ló gbèdè wọn lárùn ló gbèdè mọ́lẹ̀ wọ́n ní kí n nìṣó ń lé ọ̀bàrà fọmọlẹ́yìn ìyá mi lẹ̀ mú mi lọ torí pọ́pẹ́ ní pẹ́ ní sáyàwó òde ògbólú ìyìn ní fúnni níyàwó òde èdò ó dífá fún ọ̀mọ̀ràn gèjè tí fọjọ́ gbogbogbò retí ìdúpẹ́ wọ́n wá ní kíní ìyọ̀mọ̀ rí bí ṣe rí mọ̀ ó lọ́nà ìyọ̀mọ̀ làbí ṣe ń là mọ̀ wọ́n nítorí pé ń gbòòrè kò dúpẹ́ ni èmi dúpẹ́ orí àná mo tún ti mú tòní wá ẹ ṣeun. adẹ́nipẹ̀kun. ó yá mi tó o bá ń gbọ́ ojú ọlọ́mọ òtó ibẹ̀ la wà yìí ibi tí ìyá ti nà ọmọ tí wọ́n tún nà ọmọ tún mọ nà kò sí ní tó béèrè lọ́wọ́ àwọn ìyá tó rí tí wọn ò ṣe fún ọ o bí mo ṣe máa ń wọ́n tí wọ́n máa dá mi lónìí ó ti wá kàn wọ́n náà yìí o kàngàn báyìí ní kan lọ́rọ̀ gbogbo ìgbàkúgbà tó bá ti pè wọ́n ó di dandan wọn mọ̀ ọ́ dọ́ lóhùn àfàìrántí pè o kọ́ ọ yóò sì máa jẹ fún ọ yóò jẹ fún ọ bí ṣe jẹ fún ná yóò ràn fún ọ bí ṣe ràn fóòrùn torí bí iná bá sunsun àá jẹ ni bóòrùn bá sunsun àá dànù ọ̀rọ̀ rẹ ò ní dojúrú ọyá. ẹ ṣeun ìyá mi elédùnmarè ọjọ pẹ́ fún mi mo dúpẹ́ o. àbí ṣe àfọgbọ́n iléyà ìrẹ̀yà ìfọwọ́sọ jẹ́ àlọ́ àṣejù bàbá jó bàbá bàbá bàbá. ẹ lẹ́kọ̀ọ́ àwọn abíyè tuntun mọ́tò ẹ lọ pàdé wọn rò lọ ẹ pàdé wọn rò lọ ẹ pàdé wọn lójú àdé. wọ́n ti dójú àdé wọ́n ti wà lójú àdé ó yá ẹ lọ rè pàdé wọn rò náà ẹ lọ kíá ìlọ́yà. kú ti débọ̀dẹ̀ ó yá o ogún ti débọ̀dẹ̀ ó ti yá. ṣáà ò ní gbà àbùkù méjì. àjàtúkà làókò gùn èyí jà o àjàtúkà làókò gùn èyí jà o olùgbà ìlú àmì tètè ọmọdé kò mọ bàlábà rò àjàtúkà làókò gùn èyí jà o àjàtúkà làókò gùn èyí jà o ọlọ́mọ ti lọ fọ́ọ̀mù rẹ o ti lọ fọ́ọ̀mù rẹ o. ẹni bá ní o. Jàdúkàlà ó bòdù lójú o torí lọ bó ti jẹ́ ọjà ọ̀sá lámàtí ìtọ́jú bíbá lóko bó ti bá bá ra ọlọ́run. ẹni nílé lọ́kàn lọ́lọ́kọ̀ jáde ìdáta ó lóun ò wà pọ̀ lọ́lọ́rí òun yẹ àti pàdógúndógún àti pàdógbòdógbò àti pàdó ọjọ́ lọ́rọ́ náà mú kí ọjọ́ lọ́rọ́ tọ̀múlẹ̀ àtàkàlà jẹ́ bá ti jábáyé òun lọ́ọ̀ṣọ́ ẹni ẹ kó pamọ́ lẹ́nu ta bàbá tó kọ lọ́bẹ̀ òjì ìjì tí mo jí mo bá ìgbẹ́ni ní gbogbo ìgbẹ́ni ìgbẹ́ yí kéké kéké ìjì ìjì tí mo jí mo bá ìgbẹ́ kọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ jàtúntà aláwọ̀ gbogbo yìí jà o. lẹ́nu ẹ̀sọ́ owó tó ọ. tókùn bá wọlé. fọmọdé bá rọ́ṣọ́rọ́ kò jìnnìjìnnì tó kẹ́ni kágbà àbárọ̀ kálọ́kọ̀ jìnnìjìnnì bọ́kẹ́ ni ọtìrì mílíọ̀nù jìnnìjìnnì bọ́kẹ́ pa. Ah, àdìmọ́lù o àdìmọ́lù àdìmọ́lù o àṣà yẹn tètè káwọn nínú olùkọ́tà àfi o ọdún kẹ́kẹ́ gbọ́kọ́tà fi olùkọ́tà àfi kámọ́ ọmọ bí ẹ̀kọ́ olùkọ́tà àfi oṣù ọ̀dàrà. ìrọ̀lọ́pàá àìgbọ́kọ́kọ́ àìgbọ́kulẹ̀. fọ́tọ̀ bẹ́ẹ̀ omi àbọ̀kọ́lẹ́ lẹ́ni ìṣẹ́gun ọkọ̀ yálò yálò ẹ̀kọ́kulẹ̀ lẹ́ni ìgbẹ́wò àbájá àjà èkúté lẹ́kọ̀ọ́ ògbólógbò ọ̀dẹ̀ nígbẹ́lú gbẹ́tí gbọ́dọ̀ ògbólógbò ọ̀dẹ̀ nígbẹ́lú kìtìkìtì yàtọ̀ sọlọ́sọ̀ ní ìjọ́ tí wọ́n lọ́wọ́ kí ni wọ́n wọ̀ yẹn. ó kí lẹ́sẹ̀ jẹ́ ó ọ̀fẹ́ ti dé o ti tọrọ ronú gbogbo yín lẹ ti ti lọ jẹ o o ti pa àwọn èèyàn jọ wọ́n ti lọ kógun jà ní ìlú akọ̀sìn sì ti ránṣẹ́ o ti paroko pé àwọn ń kógun bò wá wa ẹ gbà mí o. kábíyèsí tógun iní kàbíyèsí abá tèmi ni pé ẹjẹ́ agbóhùnsẹ́dì dèkún ọlọ́ba abẹ wọn. olóye ọ̀rọ̀ jìrẹ́ bẹ́ẹ̀ lè ti ń bẹ́ńlẹ̀ àbọ̀mọ́ tó lọ rèé fa tìrọ̀tìrọ̀ wálé tó yẹ abẹ́ńgi lẹ́yìn ká bá wí ṣé bá a ṣe wí lọ́tún tá a wí lọ́sì tá a pè sọ́tún pé níwájú pé lẹ́yìn pé ń tọ́ fẹ́ ṣe mọ́ra wọlé tó wàá padà lọ rèé fa tìrọ̀tìrọ̀ wálé kábíyèsí ẹ̀yin olóyè ọmọ ìlóye abáwí ìló dálẹ́lẹ̀ tó ti parí òkà yìí àbẹ́mi la fẹ́ ṣe bọ́rọ̀ bá sì ti lè di tológun <laughs> èmi náà òun ó yẹsẹ̀ kúrò láàrin ìlú o. Ah, eh, kábíyèsí <laughs> ọ̀rọ̀ làwọn olóyè sọ eh, gbogbo ọ̀rọ̀ tó ń kálukú sọ látẹ̀ka kábíyèsí ah, ọ̀rọ̀ ọmọdé yìí lágbára díẹ̀ o ó dà gẹ́gẹ́ bíi ká sọ pé bọ́mọdé bá roko tó bá pẹyẹ tó roko tó peku tó wàá gbé bàbá bẹ́ẹ̀ lé tó pọ ọrọ gòdògbò bàbá ẹ̀ náà ni ó ẹ wá rí i pé àrẹ̀mọ ti gbé ọrọ gòdògbò wá bá wa lé báyìí ah, kábíyèsí ọ̀rọ̀ àrẹ̀mọ àti ntọ́sẹlẹ̀ pẹ̀lú àwọn tí ń kógun bọ̀ yìí dà gẹ́gẹ́ bí odù fàkànì tó ní lẹ ti rí kàṣàkàṣà ń bọ̀ lẹ́yìn kàṣàkàṣà bàbá àgbègbè ni wọ́n rán gbogbo ohun tó ń kálukú sọnù àwọn olóyè yìí ó dàbí èpè tí olóyè Sàámú ni wọ́n fẹ́ faramọ́ díẹ̀ alọ́ọ̀dì rẹ bẹ́ẹ̀ ni torí a gbọ́dọ̀ lu ọgbọ́n mọ́bi tá a dé yìí torí bàbá mi máa sọ fún mi pé ta ló kọ́ ọlọ́gbọ́n tí ọ̀fà gọ̀kun tó o bá gbọ́n jọjọ kó o tó gọ̀ jọjọ ni. agọ̀ ni ẹja lò lórí ọ̀rọ̀ yìí bàbá pé a lo ọgbọ́n yóò di alágbòdà àná kábíyèsí. kábíyèsí ẹ dákun ṣé n tí sáṣọ ṣé kò pọ̀. ọ̀tún ọ̀ sọ̀rọ̀ ju ọ̀rọ̀ baba lẹ́mìínú. ẹ wá eku dúdú ni mí ayanlé abojú gírọ́gírọ́ èmi lè ṣe abirù gìlọ̀gìlọ̀ ológì ní etí àjà irọ́ ni wọ́n sọ sápò ara wọn èmi ò nígbà ta ni bá sọrú kí ló jábọ́ ta ló mí níbo ló ti ṣẹ̀ wá ní wọ́n wọ́n ní alẹ̀ ẹ̀wọ̀ ọlọ́dọ̀gbòdú awódáwolo awólégbáwo mi èmi ni dá ọmọlápá jọ ọmọlápá jọ ọmọlẹ́sẹ̀ èmi lọ gbági lábàápá àpò èmi lọ́mọ pamọ́lápá ya èdè gbà. wo ọyẹmí èmi gan ò ní gbà ǹjẹ́ ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni kàkà kíkì ní í ṣe akápò ẹkùn olúkálukú ọ̀sọ̀dọ̀ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni. bàbá wa fẹ́ sọ̀dẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀nà ìlú tá a gbà. ẹ̀ẹ́. ẹ̀ẹ́ orí adé bì ọ́ máa ń sọ̀rọ̀ kí ló ń ṣẹlẹ̀ kí ló dé káàkiri ẹ̀wà wíwíwí kò tiẹ̀ fọ́hùn. Ah, adédiwúrà adédiwúrà dákun mo forí adé bì ọ́ àní kó o tiẹ̀ bá ń sọ̀rọ̀ ìyín adédiwúrà àbí kó tiẹ̀ dìde adédiwúrà ọmọ ọba. bọ́lá wo bíi tí tí tó jókòó sí orí orí adé kí ló ń ṣe létí odò sọmọ ọlá bíi tiẹ̀ ní wá ń jòkó sí ti odò yìí lákòókò ọmọ ọlá ni ọ adédiwúrà èyí sọ ọmọ ẹrú ọmọ ẹrú àbí ẹ̀yin èèyàn kí ló ń ṣe ilẹ̀ kí ló pọ̀ dé. a kí ọmọ ọba o. sàdédé la dé bí ọkọ̀ kú níbi à ń lọ tẹ́lẹ̀ bọ́mọ bá ṣe jókòó sẹ́bá tí odò tí ń wò sùn tí ń wò sùn dùn. a sì wíwíwí afọ̀fọ̀fọ̀. wọn dá wa lóhùn àbí bóyá bí o bó ṣe ń wò látàárọ̀ ni o mo sọ kọjá ká lọlé kò dá mi lò. ẹ wá dákun bóyá kẹ ẹ bá a bá sọ̀rọ̀. Eh, eh, ah, ìyá wa tẹ bá ti sí etí èrò ṣé etí ọ̀dọ̀ kọlọ́bọ ló wáyé kẹ wá jókòó sí ọ̀dọ̀ kọlọ́bọ tó yẹ pé agbọ̀ngbẹ́ kù báyìí ni ọ̀dọ̀ hmm? tó pé yín tó ti fà ní òun wáyé ó kọjá àkàsí kan bàbá ń kọkọ bàbá kan o ibi tó ti pààrọ̀ sí rẹ̀ ẹ wá kẹsẹ̀ bọ́ inú odò tó ti bá pa ẹsẹ̀ kan pátá bọ́ mi kejì wáyé fáyà wa ni tó ò forí burúkú sẹpá kan. ó ti sorí bú. adákùn ah, ah. ẹ gbà mí o kí ni sèyà ń gbá. ọwọ́ náà ní pàṣẹ ayé hmm? kí ni sọ àrín fi ti fẹ́ pọ̀ báyìí. ẹ sákì mọ ẹ má bínú sákì o má bínú. adé dìbúra ọmọ ọlá ni ọ ọmọ ọba ni ọ ọmọ èèyàn pàtàkì ni ọ èyí ṣe irú èrè láàmà bá nírú bíbáyìí ìbá àdúniyàn ọmọ abúlé odò jagun ìpè ọ ní ẹrù jẹjẹ ọmọ olódò kan ọtírí ọmọ olódò kan tààrà èyí tó kú tẹ̀sí kò lé ọ sí malẹ̀ ọ̀dà bàtà adídúwúrà mábẹ̀mí kí lọ sí ọ. ẹ̀gbọ́n mi ṣé tèmi ò ti ta báyìí. ṣé ò ní ta tàbí ìsìnbó o. ẹ̀gbọ́n mi ẹ̀kan ní tèmi ò ní ta ni o tèmi ti ta o. ṣé ò ní ta. nígbà tó kún in méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó ń dọnu ìfẹ́ kọ mí wípé àwọn fẹ́ fẹ́ mi tí ì sì gbà fún kankan nù wọn tán wá sọdọ̀gún tán sọdọ̀tẹ̀ tán sọ di wàhálà láàrin ara wọn ẹ̀gbọ́n mi. wò wò jẹ́ sọ kínní kan fún ọ àwọn náà máa wọ́n jẹ tẹ́lẹ̀ ẹ̀ kù kan tó ṣe nùgbẹ́ndù sọ́lọ́dẹ àwọn tákogun ni ó fi ara wọn kógun kò sí nǹkan kan tó kàn. ẹ̀gbọ́n mi ẹ mọ̀ sọ báwọn o tẹ́ ẹ sì mọ ogun tẹ́ ẹ mọ ogun wípé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni tó bá ṣe ń tabára alé bẹ́ẹ̀ ni ó mọ tabára oko ọ̀rọ̀ kan lẹ̀kan bá lé mhm. tí ọkàn jẹ́jẹ́ mi mo jókòó ẹ̀gbọ́n mi. Hmm. òótọ́ ló sọ ojú ló sojú lóko tó ojú fojú ara ẹ̀ gúnyán àwo ṣàgàdá sojú ṣàgàdá ó fojú ara ẹ̀ gbọbẹ̀ ìran wọn tó pogun gangan náà máa ń tán jẹ yóò tó forí ara wọn kógun kò sí ìyí tó kàn bíbẹ̀ kò sì ní í tabọ̀ hmm. ó yá jẹ́ àlọ́ ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi. ẹ̀yà jí àlọ́. ẹ̀gbọ́n mi. ìyá rẹ̀ jí. sáàkì bẹ́ẹ̀ bá pé ogun níbi tá a wà ẹ̀. Ah. ìyá mi wá sọ ti ẹ̀ ní láàká ẹ̀. kókó ló yọ mi kókó ló yọ mi sáàkì èmi ò fọ́ ẹ̀jẹ̀ lọ́la ọ̀bẹ̀ ọ̀la kókó. ọjọ́rú àgbà oyè ẹ̀kú akínṣe o ìlú rọ́wọ́ rẹ o wọ́n ní akí ọ o ẹyẹ yìí fò kó borí sọgi ọ̀gẹ́gán ọ̀nà lálákì sọ gbogbo àdáwọ́lé yín gbọ́dọ̀ máa yọrí ni òkú ò ní bínú yín o wọ́n ní akí. ẹ ṣeun ẹ ṣe mo dúpẹ́ kójú ó mọ̀ rí bí bàbá gbogbo ara là á fi ṣoògùn ẹ̀. nítorí ọwọ́ tí wọ́n gbé ló jẹ́ kéèmì ó tètè fi nǹkan ránṣẹ́ sí wọn pé káwọn máa rán tọ̀dọ̀ wọn kọ́ba ó sì ti lè mọ tó ṣẹlẹ̀ bàbá sì tètè kojú wọn báwọn wọn ṣe wọn ti ba nǹkan jẹ́ jìnnà ká tó fura bàbá ni mo ṣe wá bá yín pé ẹ sígun fún wa ká wojú wọn ká kúkú mọ fi tọrọ ó já sí. tọmọdé bá sun méjì méjì méjì ọ̀sán ìwọn a sì fi wéètì gbóni. ọ̀tán. ẹ dábàáhùn lóògùn ọ̀fẹ́. ìlú ewu wàsáwà wọn kéré bí yẹn ewu ọ̀bàjọ́ ni ni dàkí àríyá sì bá ní lẹ́rù. Hmm mo jẹ́ ìyọ̀sọ̀rùn ọkùnrin ni ọkùnrin jagunjagun kò sí bí ogun lè gbà wá yóò fàyà kínní. ẹ̀yin olóye wo mo kí yín ẹ ṣeun àpò àtúntò mi. Basọ̀run ah, yóò dáa fún ọ àwọn aláṣekọ̀ bọ̀ ṣe ẹ rí i pé akíkanjú tó bá ń fi àyàrán ogun fúlù ọ yẹlẹ ń ta agbóríyìn fún ah, ah, àdúrà tó sì hmm. kò ní hun ọ o àwọn aláṣekọ bọ̀ sí o ọmọ róde lọ ọmọ rílé wọ̀ sí ọ̀tún yìí. bí àwọn bá ti kùn ó yẹ ká kí àwọn ènìyàn ó yẹ ká àbí <laughs> bàbá ẹ wọlé ẹ jáde ẹ máa jẹ bá ẹ wọlé torí ìmúra rẹ ò wọlé tán. <laughs> kábíyèsí o ẹ fẹ́ lérí. ẹ lọ dá bàbá ẹ̀mí kan sọ fún yín pé àwọn ará bíi ẹ̀tù àgbá ẹ̀tù ọ̀tá oyè mm. wa <laughs> àyà ọ̀wọ́n ẹ̀tù àtọ̀tà ìmúra ẹ̀ka ẹ̀fẹ́ káàkiri tọ́bẹ̀ eh. sámàlà gbóúnjẹ bá lè lò kó bá má àná ti ẹ̀. àyìnlá ẹni àwọn ọ̀dọ̀ náà mo ní wá wá sọ pé tó wà ó ní ká lọ pé ká bàbí lọ síbi ìpàdé ọ̀dọ́. ló ti fa fún kini. wo má bínú mi mo mọ̀ ń jẹ má bínú mi rárá. wo a ti jọ sọ̀rọ̀ yìí lóru àná mọ́jú kò sípàdé ọ̀dọ̀ tá a lọ. mi ò lè jagun aníràn mi ò jagun rí ṣé ṣé nípa ni. mo ti wí fún ọ bá a lè jagun ọ̀rọ̀ gúnlẹ̀. ìka orí bó ṣe wọ kó ló ṣe o. balẹ̀ lọ́sùn hmm? ojú. ojo kọ ojo láàrin wo mo ti láàjagun mọ́ ṣé tipa ni wọ́n tó rí bí aràn tí boyún jẹ́ yìí sọ́dà rẹ lógun tájà irun mi ò jagun rí o. aya mi ó yá ilé. àfi bí aràn mùjẹ̀mùjẹ̀ lọ́ máa jagun ọjọ́ ogun ló kù sí. ìwọ náà tẹ̀lé aràn mùjẹ̀mùjẹ̀ ẹ bọ́ lọ́ọ́ rẹ̀ jagun. àwọn tó bá tó dé èmi ọmọ ọba adẹnipẹkun wọn sàn gbogbo ẹ èmi ni bàbá mi ló nílẹ̀ gbẹ̀ngbẹ̀. sáàkì o ẹ̀yin ah, arábìnrin olúwa mi fẹ́ rí ọ. bóò ni ẹ̀ẹ́dì wa là á gbé sọ̀rọ̀ o jọ́ kí adéfúnkẹ́ adéfúnkẹ́ ọmọ ọba ní mí adẹ́nìpẹ̀kún ló kọ mi ọba ọmọ ọba ìlú èrùwà ọmọ rẹ̀ wà pọ̀ o nílùú ibo ni o ti wá mo ń wọ̀ bọ́ pàdé nílé tó wà yìí o ọ bẹ̀rẹ̀ mọ́ ẹgbẹ́ bóyá bíi ilé kẹfà sí àárín. ọmọ bíbí ìlú ayédèrè ni. ìlú ayédèrè náà lọ́hùn ah, ọmọ dàpọ̀ ọmọ ìyá yìí o nígbà tó rẹ̀ tí n fi sara lẹ́dẹ̀ẹ́ mi kọ́kọ́ máa bímọ fún mi bó ni o ti dà tó. Ah, ah, kí ló dé adé mi pẹ̀lú sí àfi sí ọ ni àbò fi ṣe èèyàn iye bí èyí tó pé ọmọ ọba gidi wọn ò sì máa pè ọ́ o ẹ̀yin ọmọ ọba aládàradà orí nǹkan ọmọ ọba aláṣọ ní àgbọn wọn ti máa sọ fọmọ ọba bó lè yóò ṣe rọmọ ọba tí ọwọ́ àbú ẹkún àwòbù ẹkún lọmọ ọba eléyìí. pẹ̀lá lẹ́nu ẹ èmi ò dídí ọmọ ọba. èrùwà. erá èrùwà kó eru sẹ́ni pẹ̀lá lásán lóko òṣèwọ́ onídẹ̀ẹ́rẹ́kùn òpònú dẹ̀ndẹ̀rìn ẹ wo mú rẹ ṣe eruke wo má jẹ́ ọjọ́ lójú adéfúnkẹ́ ọwọ́ ti sanwó orí rẹ ó múra rẹ lé ọkọ sọ́dí ìyá rẹ tó pé kábíyèsí lọ jálẹ̀ fún wọn gbà tí ọ̀sẹ̀ tí ó fi wá ka rẹ kọ́ ọmọ ọba. eré adé ni pẹ̀kún. ọ̀rẹ́kun ò sí wọ́n. Ah, ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ̀gbọ́n ògùn mi o. sọ̀rọ̀ bá tún sọ̀rọ̀. èmi ò ní jẹ́. Ah, ah, èmi tí mo ju ọmọ ọba jẹ́. ọ̀dà bá wo wo wo wo farabalẹ̀. sórí níbi tó ti ń ta mú àyè ní pẹ̀lá tí ń bú mi àbí ó ní ìpẹ́jẹ́ sí ọkàn àbùkù ní ìlú yìí ó ẹ̀yẹ ọlọ́ọ̀gá gbélẹ̀ ọgbà sílẹ̀ pẹ̀lá ọmọ ìsanwó ọmọ ìsanwó pẹ̀lá owó dá ẹ̀rìn fún mi lọ́wọ́ tí màdàrú ni pẹ̀lá fẹ́ yà ni wọ́n lọ́hùn tí ì tí ì tàn kankan látàárọ̀ abúlé ìdáwó rèé wọ́n lọ́hùn pẹ̀lá wọ́n lọ́hùn.

ṣe mo bá ní ọ ọwọ́ àtàwọn èèyàn lẹ́yìn ẹwà àgbáyé wọn tó ọdún kíni ọdún kíni pẹ́ ẹ sọ̀rọ̀ ọjọ́ ọmọba mojọ́ ọmọba ọdún pé ká má rìn mọ́ adé nírin ṣe mo bá nìwọ ẹ̀ wọ́n ní bọ́mọdé bá ṣubú awúwájú àgbà ṣubú owó ẹ̀yìn wò kí ló dé tágbà àti ọ̀wọ̀ ẹ̀yìn mọ́tò ń wájú àgbà ẹ̀ ti ṣòro bí èwe ẹ̀wẹ̀. ṣo mọ̀ pé wọ onísùúrù ni ọ o sì tún níwà rẹ̀ lẹ̀ wọ́n jẹ́ ń ṣàlàyé fún ọ ṣọ́ra àbúrò rẹ tó ń wo lẹ́gbẹ̀rẹ̀ aya mẹ́mẹ́ òun kódà bá bá yín tó jẹ́ kábíyèsí gan ọ̀ngán mọ̀ sí. abigilá ni mo wẹ̀ yẹn lẹ́gbẹ̀rẹ̀ aya mi re ejegun bi mo lọ àwọn mi lọ dúró tí ọlẹgbẹrún àdéhùn ẹ̀yìn ló di kílọsíọ kílọsíọ tó wà ń kó táwọn àkókò náà tó tẹ́lẹ̀ ọ. Ah! kí ló ń rán ọ lẹ́nu sọ fẹ́ pàṣẹ ayé ni ọmọ ọba ní sọ̀rọ̀ kí wọ́n tún dé. ọmọ ọba sórí ọ̀rí ọmọ ọba ọba ni bẹ́ẹ̀ ni ọ̀ka ni ọ̀rí ọmọ ọba ọmọ ọba ni. àìṣèpàdé olóṣì yìí ní ìjà mẹ́rin tálágà ṣẹ̀tọ́ sí. wọ́bí wọ́bí ọ̀rí ọmọ ọba ni ọ̀rí ọmọ ọba ọmọ ọba tún ni wọ́bí jésù kìnnìkan fún ọ àwọn adé ọmọ mọ́ o àwa tó mọ ọba gidi mọ. bẹ́ẹ̀ni. torí ọdẹ ọwọ́ mi mo ti wo mo ti rẹ kí bẹ́ẹ̀ kọ bọ lórí ogun ọjà nu. wo mi wo mi wo mi sọrí àìfi ni pé ní àìfẹ́ yẹn pé yẹn ní mú lórí ibú tìyín báyìí tán bá ń tẹ̀ wọ́ọ̀lù ọ̀tẹ̀. kí ni ìpàdé wèrè àti asínwó yìí. ẹlẹ́yin jíjà jẹ kí ni ìṣọ́ kí ni ìṣọ́ bẹ́ẹ̀ni lọ́jọ́ jàre. ọ̀pọ̀ ọkọ̀ àgbákò yà kí mo sọ fún ọ ọmọ pé mo kàgbá kò yá o mo kàgbá kò yá ọ jẹ burúkú yá adíniran ìwọ mo bá lọ́rọ̀ báwọn ajá rẹ ti ń gbé yorùbá tiẹ̀ ní làákàyè ọ ṣàlàyé fún wọn pé ọmọ ọba ni wọ́n ń na gbá sí ni ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ eégún ní gbowó tá ń domi ọ fọgbọ́n sí tọ́wà bá kábíyèsí láàfin tẹ́ẹ̀sì ní pẹ̀lẹ́ kùtù ọgbọ́n lọ́lọ́gbọ́n fi jàgbọ́n kó mọ́ bá àwọn ẹ wá kẹgbẹ́ wà náà sọmọ ọba ṣé bó ṣe orí nu. ó tó ń bẹ́ẹ̀ ta ni jẹun tọ́jọ́ ń jùrù ẹ̀yin ẹ̀ sọ yìí dà. ó yẹ gbẹ ẹ bá. ó tọ́ bẹ́ẹ̀. Ah, eh, eh, ẹ ṣe ah. kẹ́ni. ìwé wo nu. àyà máa kò yé o kẹ́ni. ṣé ah, ẹsìn kò fún wọn lùwà yìí wá ẹsìn ẹbẹ gbọ́n kábíyèsí lùwà yìí lọ. àbí o àwọn olórí ibú. ẹ tó bẹ́ẹ̀. àtàlẹ́ ní ẹ̀dá wọ̀nà mo ti fi kú mi ẹ bá ń bá ẹ bá rí i kò ní ìjọ ọjọ́ rẹ. ló gbọ́ fẹ́ ló gbọ́ fẹ́ ló tẹ̀lé ló gbọ́ fẹ́ ẹsẹ̀ ló gbọ́ fẹ́ kọ́. bàbá wa àwọn yà wọ. kí ló ṣe. ẹlẹ́wọ̀nù ẹlẹ́wọ̀nù nù yín. lówó lówó fẹ́ o. ẹ̀yin ẹ̀ṣọ́ ọ̀run lẹ̀ ifẹ̀. eléwo ní pariwo ológun ọ̀fẹ́ nù yín. tẹ̀sí mọ̀ pé mo ní ń rọ̀ rẹ̀ jú. bàbá ní kí lẹ́tà iná mi ṣẹ́ tán tí n lọ bẹ̀rẹ̀ mi ni mo bá rí ọmọbìnrin kan tó wá ta mí lọ́gbọ́n ó ní ogun yẹmí àti ọmọọba ìlú kọ́sìn ń jọ ní fanfa nba tí màá débẹ̀ bàbá wọ́n ti ní nǹkan o ogun yẹmí sì ti kú bàbá. ọmọọba ìlú àkọ́sìn ogun yẹmí wọ́n lu ogun yẹmí lóògùn. ìbá kọ́dá ìbá ṣẹ̀dá ibẹ̀ ni ìyá mi afíjú ẹlẹ́yẹ ti jẹ ní gbangba oko ibẹ̀ ni ìyá mi afíjú ẹyẹ àdàbà ti jẹ láwùjọ òrófó ẹ̀yin lọ̀tá tí ń gorí ẹṣin ẹ̀yin lọ̀tá gìrìgìgórí ìrókò ìbáyèyé tó bu pélé mẹ́ta ti ń bẹ lórí igi arèrè ìbà èṣù láàlú ògiri òkò ìbà ìlàgìdì tó soríkodò tí ò somi ìbáyèyé mọ̀gbó tó soríkodò tí ò ṣẹ̀jẹ̀ gbogbo tí ń bá ṣe lónìí òfun ni mo mọ̀ fún òmùgbè bí n bá fi tọmọdé ṣe ẹ dákun dábọ̀ kẹ́ ẹ fi tàgbàgbà torí ẹ gbà bá ẹni ti di ọ̀sá. wọn wá torí ohun méjì wá o torí ọmọ mi Ògúnyẹmí tí mo bí fúnra lára mi ni ìnìmẹ̀wá o. Ògúnyẹmí ọmọ mi èmi mo gbé kòkó rẹ̀ dégbòdù kó tó di mọ́lẹ̀ ọ wá torí ipò ti jọmọ alágbára láàrin ìlú wa ń yájú sí gbogbo àwọn ajuni ń bú tẹrú tọmọ ń ṣe agbára lò ń gùn gàlégàlé ń ọ̀wá fẹ́ kó rí bẹ́ẹ̀ mọ́ ẹni ọba màtídé olùnàgún ni ọ màtí lọ ẹ̀ mo wá fẹ́ sọ́dọ̀ tó bá ń tẹ padà kó lè mọ̀ pé àyè ṣe agbára lò bá a bá wà ń kó agbára ìdínú. òdídí epo báyìí ní dí epo lẹ́nu tí kì í jẹ́ képo ooru ẹ̀ha ẹja ní ha ẹja lẹ́nu ẹ̀ha ikú bẹ́ẹ̀ ní ẹ̀ha ikú lẹ́nu ọjọ́ tí ojú bá fojú kọrọ́ ọjọ́ náà lẹ́wọ̀ ojú bàjẹ́ nbí òjò bá bọ́jọ́ bẹ́ẹ̀ ní pọjọ́ sí Ògúnyẹmí o gbogbo ibikíbi tó o bá wà báyìí gbogbo agbára tí ń bẹ lára rẹ mo sọ́dọ̀ tó bá ń tẹ́ bẹ́ẹ̀ ni mo wí mo sọ́dọ̀ tó bá ń tẹ́ ọ̀ tó jẹ́ nǹkan kan mọ́ kò ságbára kankan lára rẹ mọ́ bí ti wù ọmọ èmi <laughs> ọ̀rọ̀mọdìyẹ ọmọ àwòdì ìyá rẹ̀ lọ́màṣá ee mo wí fún ọ̀nù mo ní kó o ṣe jẹ́jẹ́ kó o máa ṣe jẹ́jẹ́ torí olóńgó jẹ́jẹ́ awo lókun ètúpọ̀ ọlá ètúpọ̀ ọlá làbọ̀. ìwà sí wà fọ́tú ọ́ ajé rẹ̀ ọ̀sọ́nù tí kólókóló tó ṣe bí àkàrà òun pàlọ́ kápẹ́ ẹ̀kọ́ gìrì kámú yangan sẹ́yangan lónìí dá yangan náà eré lọ́bẹ̀ bá onígbẹ̀jọ́ mọ̀ sí i abẹ́ òní kọ́là fọmọ́ mùjẹ́ abẹ́ òsì mùjẹ́ òun kọ́là rẹ̀ gẹ́gẹ́ ní mùjẹ́ abẹ́ tó bá gé oníkọ́là lọ́wọ́ orí àjà ní ọmọ gbé mbẹ́ ní sẹ́rẹ̀ ó bu ó sí. èmi ni èmi ọ̀rọ̀ ni gbọ́dọ̀ jigidé ru oògùn nù èmi tí mo gbógbó mo gbé jù gbẹ́jẹ́ èmi ò gbé dọ̀dọ̀ bá tí mo rìn tí mo lọ rè gbé láwẹ́ àjẹfẹ́ wọlé ni bàbá mi jẹ́ èmi gẹ́gẹ́ bàbá ìpìjẹ́ kí ilẹ̀ dọ̀rọ̀ ẹ̀yìn wọ́n ti ìjòyè mẹ́rẹ̀ẹ́rìndínlógún tí mọ́lúfẹ́ ń gbìmọ̀ràn kókó ọ̀gbọ́dọ̀ kó fẹ̀ lẹ́rú ọyẹ́ ẹ̀rọ wákẹ́wà fẹ́nu ogun kò ogun ṣètò ogun tó lọ ẹ má palẹ̀ ogun. ìyálòde. ọ̀tún èmi làwọn afẹ́sí sọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ ìbáyìí. ẹ̀yin olóyè ogun ti wọlé o gbogbo yín náà lẹ́sìn wípé ọmọọba ó ti wá gbé ọmọ mi adédìbò náà nìkan kọ́ gbogbo yín lẹ́sìn mọ́ tó tún ṣẹlẹ̀ sọ́mọ ààrẹ mo ti wá pe ààrẹ pé kó ṣígun bẹ́ẹ̀ ni a ah! etí káyé ń lorúkọ tá a pè fáwọn ọmọ tá a pè ṣọlẹ òwúrọ̀ ògùn àkọlà májọ̀ fi orúkọ tá a pọ̀ balùwà ilé tó tà mẹ́rẹ̀ẹ́rin ti kọ́lé ọ̀rọ̀ bọ̀ lọ́bẹ̀ ìlú wájú mi fẹ́nikẹ́ni tó bá morúkọ wo lóhun ò ní ṣe lóhunkóhun òun ló ra gbogbo ṣoṣo ló fi fọ́ balùwà yóò rẹ̀ yóò ràbàtà ó fi fún ṣàkóso kò tó owó àròdẹ wẹ́gbẹ́ ó fáwọn ìyá mi òṣòro ga ẹ wò ó ẹnikẹ́ni èèyàn kéèyàn ọkùnrin ni ìbá àṣọbìnrin ṣọmọdé ó ṣàgbàlagbà tó bá lóun ò ní gbà nínú ogun àwọn alálẹ̀ èdè yìí yóò ṣe bí òṣè ṣe ṣùgbọ́n. ṣe kábíyèsí. bẹ́ẹ̀ ni mo jẹ́. kábíyèsí ẹ bá jáwọ́ nǹkan mi ìṣesọ́rọ̀ ti ilẹ̀ ńlẹ̀ yìí ó kò wọ́n dàbí yàn bẹ́ẹ̀ ni ò sì dàbí ẹ̀kọ́. ìyálóde ọ̀ sì ń sọ̀rọ̀ bí èwe. ìyálóde ìyálóde ogun òní yẹn àbọ̀ òní. bá bosho, bó ṣobìnrin ọmọdé àgbàlagbà ni tó ní òkú ìlà mo sọ àwọn alálẹ̀ ló ṣe bá mi ò ní gbà bẹ́ẹ̀ ni mi máa retí mi ogun ń bọ̀ ogun yìí ti wá dogun àjàtúkà o àjàtúkà ńlá fogun ìjà lóòótọ́ ìbẹ̀rẹ̀ ogun là á ẹnikẹ́ni mọ̀ parí ibà ní tó bá wù kó parí sí kò ṣe tán kò sí ọ̀tún ọ̀tún ẹ má mọ̀ jẹ́ ọkà ọmú lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí. Ah, ṣé tẹ́ fẹ́ ṣe yóò ní lẹ́yìn báyìí. ẹ̀yin kí ni ò ní ìyálòde tí ó bá lẹ́yìn kó lẹ́yìn bí kábíyèsí ti ṣe sọ̀hún gbogbo ọmọ ìlú yìí tó bá ti ságun yìí alálẹ̀ wọ́n fi ráre ni. ìyálòde ọ̀rọ̀ kan sọ sí mi lóde òkú yìí yẹ. ẹ sá wo ah, kò sí sọ́ǹfì tí làrá fi kíná ó kù mo fẹ́ sọ̀rọ̀ ọmọ ọba lẹ́yìn bàbá ẹ pé kọ́ ọmọ ìlú fún aláyè. ọ̀dà àrẹ̀mọ wọ́n máa wọlé lọ kárí ọmọlá. adùn bíi kárò adá bíi káwí tẹnu ẹni. bàbá àrẹ̀mọ lọ sí ìlú alákà ó gbé ọmọ ọba àti ẹ̀gbọ́n ọpọ́ fẹ́ẹ́ fìyàn ṣáya ni ìwọ wa tún lọ máa rẹ̀ tọ̀pa a mọ̀ pé olórí ogun ń ló kọ oyè tí wọ́n ń pè láàrẹ ṣé ẹ mọ̀ pé kànnàkànnà nàmẹ ìjà ìjà ń bọ̀ o ìjà ọ̀kan tí ìdé ni o bẹ́ẹ̀ bá bọ ọmọ ní maré ọmọ rẹ̀ ìmọ̀ ẹni nísìnyí ó ti jókòó ọ̀tẹ̀ wọn ó ti jókòó ìpàdé láti dojú ogun kọ wa wọn ò á fojú páwọn alàgbà àwa lẹ̀gbọ́n wọn ò mú kú òun bẹ́ẹ̀ wọn ò fojú ọ̀tá wò wá bàbá iṣẹ́ mẹ́mẹ́ o bóyò ni o. nítòsí ẹ̀ wá ń ba èmi lẹ́rù ní ìsinmi wípé. ọ̀tún nítorí tiẹ̀ ń ba èmi lẹ́rù ni wípé kì í ṣe ìlú kan ìlú méjì lógún ti ń bọ̀ èmi obìnrin àti ẹ̀gbọ́n tẹ̀yìn ọkùnrin tí ogun bá ti wájú yọ ẹ fàyà di tó bá ti ẹ̀yìn yọ ẹ fẹ̀yìn ṣe mọ́ ni mo wá ní kẹ́mi ọ̀rọ̀ lu o ẹ̀yin mọ ibi tẹ́ mọ̀ gbà. ẹ̀yin olóye ẹ ẹ má jẹ́ àsọ̀rọ̀ yìí ló ń jẹ ọ̀ràn ká gbé kalẹ̀ kájírí tí wíyọ sí. ẹ jẹ́ àràyàn lọ ìlú alákàá ká lọ rèé jí rẹ bẹ́ẹ̀ kájí ó yé wọn pé orí ìbalẹ̀ ọmọ yìí nǹkan mm, mm. ká pẹ́ tù sọ́rọ̀ tí ń bẹ lẹ́yìn. ọ̀tún ọ̀tún ó ti yà mí lẹ́nu ẹ̀rù ẹ̀ sì bà mí ṣé èròjà ní bá ni àbẹ̀rù ogun. bàbá ọmọ ní màrí ọmọ rẹ̀ màrí. èyí ti ṣe. ojú ni ti ọmọ rẹ̀. sàǹgbà o bí Ṣàngó bá ń paraba tí ń faroko yá bíi ti gilakọ èmi lólórí ọba àgbègbè yìí kò sí nǹkan tẹ́nìkan ń ṣe ẹwà ẹwà o ẹwà o ohun tọmọ yìí ó ṣe ló ti ṣe ń o ẹni tí ọba tẹ́ lọ́rùn kó fìlú lẹ̀ oyè tẹ́ jẹ yìí wọ́n àfi ń jẹ bí ọba tẹ́ lọ́rùn mọ́ ẹ lẹ́kẹ̀ẹ́ lẹ́kẹ̀ẹ́ gba lùbùmí lọ. bí wọ́n bá kó gbogbo akọ́mọ kó bọ wọ́n bẹ́ẹ̀ kàn mí bùbá èmi mo sọ bẹ́ẹ̀ rádaràda ọ̀tún èyí ilé o. ẹni bá mọ bí ọ̀rọ̀ òkú ẹ̀tọ́ ọlọ́rọ̀ ni ní tèmi ní ìyẹn ní kíkí kálukú ọlọ́múra kó pè àwọn ọmọ ẹ̀ èyí tó bá ṣòro ọmọ tí bá ń ṣàìsàn pé wọ́n mú lọ sẹ́yìn òbí ah. kó kú àwọn akókó lé nígbà bá dé yóò sì mọ̀ wípé ń tọ́kọ ojú sẹ́yìn. sọ lẹ́sọ́dún tèmi. ààrẹ o ajá wọn ti wọlé tẹkùn dandan ni kí wọ́n fi ẹ̀jẹ̀ wẹ̀ àgẹ́rẹ́ wọn ti jíjó patọ́mọ́ àgẹ́rẹ́ tó bá jíjó patọ́mọ́ ilẹ̀ níbọ̀. ààrẹ ìlú àkọsí ìlú àkọsí tẹ ọká nílùú mọ́lẹ̀ dandan ni kí wọ́n rí wàhálà kọ́ rí ìjà kọ́ rí ogun ọ̀ka bẹ́ẹ̀ ni. wọ́n sì rí ìjà àfàyàfà ajá tá a bá so mẹ́ẹ̀dẹ̀ pẹ̀lú ẹkùn tẹrú tọmọ lọ́mọ pé kò ní yé ìdágìrì ò ní wọ̀lú kẹ́rù jẹ̀jẹ̀ bẹ̀ ọmọ mọ̀ bí dagiri bá ti wọ̀lú ilé ẹ̀rù jẹ̀jẹ̀ ní kọ́mórílé. ṣé bí wọn náà mọ̀ mí aṣọ funfun wọn ti pe ọjọ́ lẹ́jọ́ ní funfun ní funfun la bá funfun. Hmm. èmi àṣà ìgbàdìyẹ lọ́wọ́ ẹni gba odindi ìlú àṣà ìgbàdìyẹ lọ́wọ́ ẹni gba aláboyún àṣà ìgbàdìyẹ lọ́wọ́ ẹni mú odidi ìlú dé àwọn bọ́lẹ̀ kó ẹ̀jẹ̀ wá sílẹ̀ ni àṣà rẹ ni mò ń retí ara. èmi náà mọ̀ kódà mo mọ̀ pé o lè gbódìdí ọmọ lọ́wọ́ wọn àmọ́ ìwọ jẹ́ àmọ́ wòran òkó ti sọra rẹ̀ ibi tí ó bà sílẹ̀ nìkan ò tí ì mọ̀ ọmọ pé àjànàkú ò ní jẹdò lẹ́sọ̀ erin ò ní mumi lódò ká mọ̀ gbọ́ jìgbun jìgbun jìgbun omi ah, bí n bá túra kátán bí n bá túra kátán ogun mi ọ̀rọ̀rùn ẹ̀rín mi lọ́dà tẹrú tọmọ wọn mọ̀ yíyá fi gbogbo rẹ̀ lẹ̀ ìlú àkọ̀sìn tẹrú tọba ti jòyè tọmọdé tàgbà bẹ̀ bí mo bá mú gbogbo wọn agbádá lásán ni n ó fi gbogbo wọn yán bọ́ ọmọ mi. <laughs> àjànàkú mi ọ̀jẹ̀dò lẹ́sọ̀ erin òní mú mi lódò ká mọ̀ gbọ́ jìgún omi. èmi kékeré oyè oníbó ajé àgbà oyè abẹ́sẹ̀ ọ̀la ẹ̀jì wọ̀lọ̀wọ̀lọ̀wọ̀lọ̀wọ̀lọ̀ má bì. ló lálá lọ sọ̀rùn àwòrán máa bọ̀ ẹ wá wáyé lálá lọ́rùn àṣẹ́rẹ́jì ìyàwó òde ìbàdàn ọkàn yìí kalẹ̀ ọkàn kókó. lórí ìwọ adẹnipẹkun onílò ní jẹ́ o ọmọ gòrò orí sọlẹ̀ lójúbọ ọ̀bọ̀lẹ̀ ọba máa kin baba aláwo nábàárẹ̀ rẹ̀ rú iná ni mí wọn mójú ẹni ó ṣe bí ẹ̀ lálẹ́kẹ̀ lójú àtòkùn bọ̀ egbèrè wọn egbèrè wọn odidi ira odidi ira èjì sáyì èjì sáyì èjì sáyì èjì sáyì èèwọ̀ èèwọ̀ ajá dúdú mọ́rọ́ ogbó ọgbọ́gbọ́gbọ́ nígbà alájà kòrò ọ̀kàsàkàsà ní yọrí ọlọ́dẹ nígbà alájà alẹ̀ àwọn méjèèjì wọ́n dín fún Ọ̀rúnmìlà lọ́jọ́ tí wọ́n ń perí ìdàgbà níbi Ọ̀rúnmìlà nírọ̀lẹ́ pa o ọlẹ́nikẹ́ni tó bá perí ò níbi ọlọ́sàn gangan nìdágìrì dánlé kú kùtùkùtù là á gbọ́ pé ewu jù ọ̀sán gangan là á gbọ́ pé orí ọ̀rọ̀ bí àkàsù ètò lọ́rọ̀ ẹ̀kọ́ bẹ́ẹ̀yàn kan bá ronú ikú sínú ilé mi ọ̀rọ̀ bí ikú bí ikú òní tán ní ilé olúwẹ̀ ìwọ ni bá sọ̀rùn ìlú àpọ̀sìn. láti bo ta ni jẹ́ ká mọ̀tẹ́kùn rí ọ́ sábà ń tẹ́ ẹ̀jẹ̀ kí n wò ẹyin ni bẹ́ẹ̀ wọnú òòlẹ̀ àjọ ńlọ ni. èmi o ìwà àjí oyè ọpẹ bí kìnìún mi bá sábà ń tẹ ìkísà jẹnirọ ẹgbẹ tajà tẹran kí n ṣe láàrin apẹranjẹ wo ogún náírà dẹrẹdẹrẹ tó bá lòun somi igbe ọ̀rọ̀ ní òkè lọ́rùn alákejì. àtiwọ́ àtàdé mi pẹ̀kun òkúlẹ̀ lẹ́jà àtà. ẹ gbà mí ta ń lo ń dètí ọ̀gbà làwọ̀ èmi lọ́ọ́ bá lé òjì ń ta ẹbọra ń ta ajá ń ta ìgbín ń elégidì ọ̀run òdàkà ẹ̀kú àfihàn o ètìtì mọ̀dẹ́ ọ̀pálúná olúrọ̀ agbẹ̀rí gidigbagi ọ̀run ni wọ́n gbé oní ẹlòmí náà yín oná lọ rè fẹsẹ̀ kàn wọ́n lóde ọ̀run pa. ẹ ẹ tán bẹ́ẹ̀ ni ẹ sọ̀hún ìwọ àti ta ń lérí ikú tanrantan síra yín sọ ọ̀rọ̀ mọ tèmi adẹnipẹkun àjàṣẹ́gun àjàṣẹ́tẹ̀ ni ọjà lórí ọ̀rọ̀ yìí torí mo ti rí i pé ètò ọ̀rọ̀ wọlé ọ̀fẹ́ tẹ fúnra oníkọ́ ní ìfẹnu ara rẹ̀ pẹ́kù fúnra ọ̀kẹ́rẹ́ sẹ́kẹ̀ ní ọ̀fẹ́nu ara ẹ̀ pọ́lọ́dẹ fúnra rẹ̀ lọ́fẹ́ ti lé wá kúroko tó bá sì dàbí rọ́dàn wò bá ọ̀bà ní dantan èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. tí yín ọ̀tá ẹ ṣòfò dànù ìwọ jákàdá rí o tiẹ̀ dágbádá náná kí n rí i jákà mọ̀tẹ́kùn rí ọ sábà ń tẹ́ ẹ̀jẹ̀ kí n wò ó èmi ò jẹ́ ọmọ pákíbíkì ni òun mi bá sábà ń tẹ́ èkìsà ẹgbẹ́ ìtajà tẹ̀rẹ̀ kí n ṣe láàrin apẹ̀rẹ̀ jẹ àti gbé pẹ́rẹ́gì kan náà nù jódìgbà náà nù. ìyá ṣé nítorí pé ara ti tu àwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ni wọ́n ṣe o wọ́n sì ń wú bí akọ àgbà tó ń dùn mọ́ nínú lè mọ táwọn wọn. Ah, ìyá ó sì ṣe mí kí kùkùn kó sì fọ́ níbi tó wà. èèwọ̀ èèwọ̀ àìgbọ́dọ̀ ah, yìí jẹ́ pàtàkì sí mi ẹ̀mí mi ni kò gbọ́dọ̀ fọ́ <laughs> tí kòkò yìí bẹ́ẹ̀ fọ́ pẹ́rẹ́ ah, ilé olè ajá ẹyẹ burúkú gbére gbére. gbére ẹ fi wọ́n lẹ̀ wọ́n ń pe ṣoṣo ni ó sì ti di dandan kí wọ́n rí ṣoṣo wọ́n wúwú jà ni èmi náà sì ti múra dè wọ́n wọ́n fẹ́ tẹ́ wọ́n sì kàn nínú yọ̀ bẹ́ẹ̀ ni. kábíyèsí kẹ̀kẹ́ fún wa o ẹ̀yin àgbàlẹ́ lọ́lẹ́bọ̀ lẹ́ ní ètò ìsàlẹ̀ ògùn bíi pátákókó ẹni tá a bá ń sọ̀rọ̀ ká máa fa kòmó òkú yọ kò sẹ́ni tí ó mọ̀ pé inú tó jìnnà síra wọn ni jimú ẹsẹ̀ wà igi wọn ẹ̀sìn ó jìnnà sójú ká wá pé òun kálukú ọ̀wá máyé rẹ̀ ṣé kò jẹ́ kí irú àrẹ̀mọ ti wá kọ́ ọmọ ibi tóun ó sì máa lọ fa kàngbà. ẹ dákun ṣébi tí àrẹ̀mọ ti ń lọ ta kàngbà yìí ṣé òun náà mọ̀ yìí pé sẹ́mọ̀ ó jìnnà sílẹ̀ ni ká wá gbọ́ pé àrẹ̀mọ wá fi gbogbo olúwa ilẹ̀ kọ̀ wá rọ́mọbìnrin kankan tó wù ú ọ wá lọ sí alákà sí tó burú mbẹ́ o ṣùgbọ́n àgbákò tó wá lọ pàdé nǹkan torí àgbákò ní ìlú akọ̀sìn tó jẹ́ pé ọmọ ọba abẹ náà òun náà wà ń bá ta kàǹgbà lórí ọmọ yìí kan ṣoṣo àwọn méjèèjì jọ wà ń jà sí i ṣé bí jàǹbá wa kàn tó bá kan rí tán tó kàrùn tán ṣé kò ní lágbára kábíyèsí kábíyèsí ẹ jẹ́ àkìlọ̀ fọmọ ẹ kọ́ mọ̀ kéèràn jà wá o kọ́ mọ̀ kéèràn jà wá o ń tẹ̀mí rí méjì bá lọ. Hmm. ẹ kábíyèsí gbogbo wa la mọ̀ pẹ̀lú akọ̀sìn ilẹ̀ mi wà o kélédú ọmọ fèbí àárọ̀ èbí ọ̀sán èbí alẹ́ kó mọ̀ ìpà wá ẹja bárẹ̀ mọ sọ̀rọ̀ o ibi tí ń lọ ó fẹ́ lágbára díẹ̀ àbí ọtí ni mo wí ìyálóde. ó ní kí n jí ọ̀sán rẹ̀ tán ni ṣe rí i tí ìbá pẹ́ jókòó ìtàn wáyé lónìí èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo mi ò ní sọ kankan sí i bẹ́ẹ̀ ni ọ̀tún mo mi ò ní sọ kankan sí i ṣé a kò sí tí ń lọ táwọn obìnrin yìí sọ fúnra wa fúnra mi báyìí mo ti wá bá olórí tí mo ti sọ nípa ọ̀rọ̀ ọmọ yìí èmi sì mọ̀ dájúdájú nínú ọkàn tèmi nínú ọkàn mi mo mọ̀ pé ọmọ yìí kò lè dá lọ ṣe gbogbo tí ń ṣe nílùú kejì wọn tí ò bá lọ́wọ́ kábíyèsí mi. kábíyèsí ojú tèmi fi wọ̀rọ̀ yìí ọ̀tọ̀ mọ́ ni torí wọ́n ní tọkọjú sẹ́nìkan ẹ̀yìn lọ́kọ sẹ́lómi ìlú gangan kò sí kọ́sẹ́ntì ń tọ́da òwò nítorí dáa ló wu ọmọ wa náà òun náà sì fẹ́ ra wọlé nítorí dáa ni ẹjẹ́ ò ṣe é kò ní í hun. wọ́n sọ fẹ́ẹ́ kábíyèsí ṣe ń gbọ́ olóyè àṣìpa àṣẹ àkóbá ni ní ọ ṣe rí i pé aláǹgbá orí èṣù ni olóyè àṣìpa yìí ṣé wàá mọ̀ pé tọ́ba dùgbẹ̀dùgbẹ̀ tí ń fì lókè tọ́ba jalulẹ̀ tán ojú gbogbo wa ní ọjọ́ tó orí wa ní ọjà lé èmi ọ̀fẹ́ mi tọ̀ ń lọ o má lọ bẹ́ẹ̀ ń padà kábíyèsí ẹ má bínú ọjà rẹ. kábíyèsí alẹ́ kéré sáwọn ìlú akọ́sìn yìí kíkéré labẹ́rẹ́ kéré kèsè mímì fọwọ́ bá lu ọ̀nà kan báyìí ọ̀nà ọ̀tọ̀ ni wọ́n yà sí. ọ̀rọ̀ tí ìyálóde sọ mo rí kókó nú ọ̀rọ̀ rẹ̀ ó sì lè máa dún kì lọ́kàn ẹnìkan kan yín torí nígbà tó sọ gbogbo yín lẹ jára kì wípé bóyá kábíyèsí ń ti ọmọ rẹ̀ lẹ́yìn ni kábíyèsí ọ̀bọ́mọ rẹ̀ sòótọ́ ọ̀rọ̀ èmi ti pe àrẹ̀mọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lọ́pọ̀lọpọ̀ gbà mọ̀yìn àkọ́ níbi tí ọwọ́ rẹ ò ti ní tágbọ̀n mo sọ fún ìwọ àti ọmọ tẹ́ ń tó ń bára yín du obè yìí ọba akọ́sìn ó jù á lọ kékeré mo sì fi ju lágbájá lọ kò ṣe é kò ṣe é ṣe kí ni. ṣe rí ọ̀rọ̀ rẹ̀ ẹmu rẹ̀ ti ń ru ó fẹ́ rúgbó akèǹgbè mọ́lẹ̀ ni bí gbogbo rẹ̀ bá ń sìn ká obì tí ń ká kòkó tó bá ní ọ̀pẹ lòun ó di ẹ̀yìn lòun lọ lòun lọ ká yóò ṣe ra rẹ o èmi ti sọ fún un wọn sì tún pè é wọn ò tún bá sọ̀rọ̀ lẹ́yìn tí n bá bá sọ̀rọ̀ wọn wàá pe olóyè tó bí i lọ́mọ tó jẹ́ yẹ ẹ̀ kó kìlọ̀ fún kó bá sọ̀rọ̀ níbi tí bá gbé gbọ́ ọlọ́run ò ní jẹ́ arógun lẹ̀ yó oògùn tágbára wá ká ẹ̀yìn tá a lè mú ọlọ́run ò ní jẹ́ abàjà à ń bọ̀ sí bọ́ sí ẹni tó ju kábíyèsí ẹ wá dákun ẹ forí jìn mí o ọmọ àwọn ọ dàbí èpè ọfẹ kéwèé ni n bá tọrọ yọ̀ǹda ẹ bá lè yọ̀ǹda fún mi kí n pè é kí n bá sọ̀rọ̀ nítubí nùbí. ẹ kọ̀ láì bí ẹ yọ̀ǹda ẹ kọ̀ láì bí ẹ yọ̀ǹda fún mi ẹ yọ̀ǹda. <laughs> omi pàkìtì omi bẹ́ ọ̀nà lórí ọ̀nà pàkìtì ọ̀nà bẹ́ omi lórí ìpàkì omi ìwọ̀n ọ̀nà ó kéjì náà ọ̀nà ọ̀gbà lórí ìpàkì omi. Amanda, ọ̀nà wà àjàtúká la ó fògùn èyí jà o. àjàtúká la ó fògùn èyí jà o. kọ́lọ́mọ̀ kìlọ̀ fọ́mọ rẹ o. kọ́lọ́mọ̀ kìlọ̀ fọ́mọ rẹ o. aláyàmáyà rẹ̀ wọlé. kọ́lọ́kọ́ mọ́kọ rẹ̀ wọlé. ẹni bá níyà kó padà o. ẹni bí bàbá kó ká lọ. àjàtúká la ó fògùn èyí jà o. àjàtúká la ó fògùn èyí jà o èmi oríyọ òdìlé mọ̀jàmọ̀sá lámàkí kanjú kí balógun kó tán pápá mọ́ra kọ́mọ ogun kó yà tẹ̀lé wọn àbòdè òṣàṣùgbà. ogun èyí ogun ikú ni ogun èyí ogun ìka ni ogun òṣàṣùgbà. kó ló máa fi lọ́gbọ́n mọ́ rẹ̀ o. ìbà ìbà ìbà jíròkò ìníkọ́lọ́kọ́ lọ́rọ̀kọ̀ ìbà jíròdò mi ò ní kọ́lọ́dọ̀ má rodò bẹ́ẹ̀ kò lọ́ bá ti jú balẹ̀ ó di dandan kí lọ́ọ́ lanú fún ìka ló bí ogún ó sí mi rè ló bí ọgbọ̀n olúmọ̀jì nìkan ta wọn ẹ̀yin kọ̀ lọ́tẹ̀ẹ̀ta láàfin olúmọkìtì jago panípaní ẹ̀yin kọ̀ mẹ́tẹ̀ẹ̀ta láàfin olúmọkìtì jago pàyànpàyàn ọ̀yẹ́ gbé onílẹ̀ mọ́fẹ́rẹ́ ológun panípaní ọ̀yẹ́ gbé onílẹ̀ mọ́fẹ́rẹ́ ológun pàyànpàyàn ẹ̀yin kọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ẹ ṣeun. adé mi pẹ̀kun. adé mi pẹ̀kun. ọmọ àgbà ni ọ ọ gbọ́dọ̀ sísun yọ kà á sí nǹkan. ìyá o nǹkan bẹ lóyìn kan sí nǹkan àgbà ọlọ́gbà tí ń sáré ní ẹ̀kan bí ò lè kan àìsàn mọ̀ pé nǹkan le. mo ti ṣe táwọn rojú ogun mo wá ń tọ̀ yín wá ká ẹ̀ tì mí lẹ́yìn ká ẹ̀ mọ́ lójú. adé ni pàkó. Melhor? Ô, puto velho, ogun àjèrè ni ó jẹ ọwọ ajá àjàyè torí pé kí ni ojú onílékè omi òsì bàtà bẹ́ẹ̀ nílékè odò ìwọ ló jagun wọn ọwọ apá wọn kó o pa wọn kó o fìyẹ kó o fìyẹ sí kó o sẹ sígbà tí bo. ìwọ ló ṣe kiri wọn ló ṣẹ́gun. bẹ́ẹ̀ni adẹnipẹkun tó bá wá dojú ogun kan mọ wí báyìí pé mo sásásá mo rewé asá mi ò léwé lórí mo bọ bọbọ mo dàfọ mọ mi ò ní gbòǹgbò bí iná bá lé omi títí tí ọba padà lẹ́yìn omi ariwo sìn sìn níná ké lọ sódì ọ̀run ọwọ ajagun àjàṣẹ́gun ṣùgbọ́n kìlọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o bọ́ọ̀ bá d ológun má sojú àánú o pa kékeré kó o pàgbà kó o pọmọdé adẹ́mi pẹ̀kun olúborí àjàborí olùṣègùn àjàṣẹ́gun àwọn ikọ̀ mẹ́tẹ̀ẹ̀ta àwà lẹ́yìn rẹ ní digbí. Kọ́ni ní àbúkọ́ kọ́ni ẹ̀yin bẹ̀rù. Ah! àdúgbò pa wọlé alára dábàá fún wọn lálòdì àjọrò tí ì sọmọ bíbí ìfẹ́ àgàn ikú lọ́rọ́ ní ẹ̀dá ìwọ ọ̀kan lẹ́ kù tán ọ̀tọ̀ọ̀tọ̀ awo lówó lọ́jọ́ kan fún lówó ọ̀tọ̀ọ̀tọ̀ là ń jẹ́pà kájẹ́pà kankan náà wọ̀ rẹ̀ sáwọ́ fọ́ àbàbá ìṣù. gbogbo èyí gbogbo ikú ni gbogbo ìmọ̀mọ́ ìdókòó dání níbo ló ń sá níbo ló ń sá lọ. èmi bá ní o. aláàánú lèmi o ọ̀rọ̀ ni fẹsẹ̀ sí o àbọ̀ lọ́la àrùn mọ wo ìsọmọ ìlú o mo wá ra nǹkan ní ìlú ni ẹ dákun ẹ ṣàánú mi ẹ mọ. kájọ̀wé mi rẹ ẹ kò burú èyí jọ̀wọ́ ẹ̀mí rẹ lóòótọ́. ọ̀daràn o ayélujára ayé mi sì máa jẹ́. mo ti polówó. Ah, ah, ah, ẹ̀dá ọkàn mọ̀ ẹlẹ́kọ̀ọ́ lọ. ṣé wàá rí àdìgbàsẹ̀ sí tọ́lọ́rin ní ìsìn òní ó wà sí ẹ kẹ́sì mọ̀ wo ṣé ibi ń ti owó ń bẹ o oko kòkó bàbá mi ó pọ̀ lọ rẹpẹtẹ gbogbo nǹkan bá fẹ́ sáà ti jẹ̀wọ́ ẹ̀mí mi. ọwọ́ ti wá dá gbàdá ẹ̀ ń jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ nílò wá ní. dáadáa fún ọ gbogbo àtìtá ni àjàtúkà la ó fogun èyí jà o. ọ̀tún ó ké pé pàjáwìrì rẹ dé. nǹkan mọ̀ tí ń wọnú mi nínú ìlú wa yìí nǹkan mọ̀ tí ń wọ̀ ọmọ mi mo ránṣẹ́ lọ́ba lórí Fáyẹmí àti adẹ́nipẹ̀kun àti gbogbo àwọn ọ̀dọ́ ọ̀nù ìlú yìí ni wọ́n kọ́ bọ́n iná kọ́ kù mọ́ ni wọ́n kọ́ ọ̀dà wọ́n tún lọ jagun ẹlẹ́ẹ̀kejì. wọ́n tún lọ sígun. Ah, kábíyèsí o kábíyèsí o kábíyèsí o ah, kábíyèsí ẹ̀mí dé ogun dé àwọn ọmọ yín nínú ìlú kí tí wọ́n pàlẹ́ tí agbára wọn ò ní kà nínú ìlú wa yọgún ti pọ̀ ẹ kí n sọ fún yín ọmọ mi òun ni mo ránṣẹ́ ó sáré wọlé mi ó lóun rí fáyemí àti adẹ́ni pẹ̀lú tíra pẹ̀lú àwọn ọ̀dọ́ inú ìlú wọ́n bá kọ́bọ̀n wọ́n ká dà á wọ́n ká fà wọ́n tún lọ jagun ẹlẹ́ẹ̀kejì kábíyèsí. kábíyèsí tó wí fún wa ọlá pé àwọn ètò sí gun o ètò wà yà ẹ̀ nílẹ̀ nù fàyẹ̀mí kọ́jẹ́ pé òun ni àkàkùn alágbára nílùú wa pé àìmọ̀ ogun lè dé o tógun bá dé òun náà láì dígun láì kojú ogun wọ́n wá lóhun àti àrẹ̀mọ wọ́n tún jọ lẹ̀dí àkùkọ sẹ́mi péjọ ní ìran wọn jọ lọ ni eléyìí náà wọ́n ní àtúnjọ lọ ni bá a ti bá sọ̀rọ̀ tó sọ yẹ kó níbẹ̀ àmọ́ yọ ọmọ sì ràwá lè mọ̀ kábíyèsí o ṣé wọn ò ní tùlù máa lórí báyìí kábíyèsí. ẹ ẹ ṣe Ogunde lẹ́mi èmi ni oh, ògbólógbò ọ̀dẹ̀ ní gbẹnugbó tí wọlú ògbólógbò ọ̀dẹ̀ ní gbórí òkìtì tí wọ gbogbo bí ẹgbẹ́ òsàlá ọ̀sẹ̀ gbogbo níjọ́ tí larakò lẹ́jẹ̀ lẹ́rù ìgbé òlẹ́jẹ̀ ẹlẹ́jẹ̀ òlẹ́jẹ̀ àjẹ́ ìjẹ́ ẹ̀dú òlẹ́jẹ̀. bẹ́ẹ̀ni ẹ sọ òun. gbólógún rẹ fẹ́ forí kóná. ó kéré àwọn odò kéékèèké ló lè mọ ọba sì kéé ṣerú àwa yìí èmi ògbólógbò lọ́sà ti ṣolùkúlùkù mọ́wọ́ agbádá láàbẹ̀tì kankan jẹ́ tí mo ní mo ṣoògùn tí mo ṣe ní òtá mi náà wọ́n jẹ. lẹ́mi èmi akérèmọ́gbádà èmi akérèmọ́gbádà <laughs> èmi tó jẹ́ wípé ní ọlọ́mà tòbò sọ́ọ́ ni mí ọlọ́mọ tó rí ṣe lóde mi ní díá fún ọlọ́dẹ mi ní ọlọ́mọ tó wà ṣe lóde ìjàmọ̀ díá fún ọlọ́dẹ ìjàmọ̀ ọlọ́mọ pàpà tí parí ẹ̀ nígbà tí ń sọ ọ́ dire ọlọ́mọ tọ́ ọlọ́mọ tẹ́rí ṣe ọlọ́mọ tó wà ṣe ọlọ́mọ. gbẹ́lẹ̀ sọ̀hún wá wo ikú gbọ́dọ̀ ní ìpàdé lórí òkú ikú èsì ní ìpààrọ̀ ènìyàn bá dalẹ̀. mo sọ bẹ́ẹ̀ fún. èmi ò gbọ́dọ̀ gbọ́ lọ́sà tí sọlùkúlùkù ló wá gbọ́dọ̀ lọ ibi títa kájọ. eléyìí tí wọ́n ní mo ṣe òògùn ká. Ah, wọ́n sọ wọn lọ́sọ̀ gbọ́dọ̀ tẹ́fẹ́ fẹ́ papọ̀ owó dání kóró owó dání kóró awòlú ìkóró ìbọn àbò láṣìírí awòlú ìjẹsà yẹ fún ọ̀rùn mi la ìjọ tí baba jí awòlú kà lọ́wọ́ ọ̀tá alẹ́ kó mọ́nu ọ̀tá alẹ́ mọ̀lẹ́ gbọ́ wọ́n sáré wọlé ọ̀rùn mi la eré lẹ́nu mọ̀lẹ́ gbọ́ wọ́n sáré wọlé ọ̀rùn mi la wọ́n ní baba sẹ́fẹ́ bá yé dé abẹ́fẹ́ dá yé lu ọmọ bí ó bàbá jẹ́ ẹjọ́ bàjẹ́ bí ó bàdá àdúrà ẹjọ́ dà. ẹ wá ọtún sábà mi ọtí dà bẹ́ẹ̀.

ìfún yìí ní fẹnu kan yọ ayi ibi agbẹ́ bá gé ní gbogbo ní ògùn wá gbé yẹ olùkọ́ bá gé náà ní gbogbo lọ́dẹ wá gbóhùn wá lùkọ́ bí olùkọ́ bá gé lẹ̀wọ́ gbogbo lẹ̀wọ́ wá gbóhùn wó dídẹ́dẹ́ mo dò wúlò nìkan ẹ̀gbọ́n mi sàṣẹ àbá tí alága bá dá ilé òsàn òkè gbà àkúnojú nílẹ̀ tìgbé pirigidi àkúnojú nílẹ̀ tìgbé pirigidi ilẹ̀ gbà. ògùn ni ó gba ọmọ ọyìn ńlá ní ọgbọ́dọ̀ kú ní ikú gbọ́dọ̀ la kú ajọ́ ògùn àkúdójó náà ti gbé pirigidi àkúdójó náà ti apá pirigidi bí kú bá su àfàyẹ ẹ̀kọ́ bí gàpá bá su àfàyẹ ẹ̀kọ́ èmi gángan ni èmi àgbàlagbà owó ọ̀rọ̀ mọ̀dìmọ̀dì sẹ́nu fi jẹ́ kán pa ọ́. ọ̀kàrì àkútúkù ẹ̀ lọ́nà ọ̀run bọ́ bá bẹ lókùkọ ọ̀rọ̀ wa ìṣẹ̀dá ti bá ń bẹ lọ́sàkọ̀rọ̀ wa ọ̀ ní sọ̀rùn rè ni mo sọ bẹ́ẹ̀ ikú dúdú ni mi á yan ilé abojú gírọ́gírọ́ èmi èsì àmìlú gìlọ̀gìlọ̀ èmi ológì ní etí àdá ọ̀dàmọ́ ní gìrìgìrì adẹ́lẹ̀ àmìlú òtí òtítì àmìlú jìgìjìgì. ìdí lọ lọ́pọ̀dà ìdí tó bá ń bẹ lókùnkọ́ ọdẹ o ìdí tó bá ń bẹ lọ́sàkọ́ ọ̀rọ̀ ó yá gbọ́ máa wo. àjàtúkà la ó fogun èyí jà o. ogun àjàtúkà. àjàtúkà la ó fogun èyí jà o. ogun àjàtúkà yíyọ òdìlé mọ̀jàmọ̀sá lámàkí kanjú kí balógun kó tọ́ pápá mọ́ra ọmọ ogun kó yà tẹ̀lé wọn. Ah, ogun yìí ogun kú ni ogun yìí ogun ìgbà ni ogun kọ́lọ́ máa tún ọjọ́ mọ̀ rẹ̀. Ah! àjàtúkà la ó fogun èyí jà o ogun àjàtúká. àjàtúká la ó fogun èyí jà o. ogun àjàtúká. ogun bá wọlé ìlú àmì títì. ogun kò mọ ọmọdé kò má gbàlagbà o. ogun àjàtúká. àjàtúká la ó fogun èyí jà o. ogun àjàtúká. àjàtúká èyí jà o. ogun àjàtúká. kọ́lọ́mọ kìlọ̀ o. kọ́lọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ o kó o gbẹ ìbárí rẹ lọ́rọ̀ bàbá lọ. ẹ jẹ ẹ jẹ ẹ dákẹ́ sànú mi ẹ sànú. ìwọ ẹ gbà. adá fọ mélòó ló ti ta. mo ti pa lógúnlógún mo ti pa lọ́gbọ̀lọ́gbọ̀ èyí ti pàtó mo ti lọ. ẹ̀yin ìlú yìí ẹ gbà. ó yá ó yá.

ìwọ ọmọ ìtorí ọlọ́run kò lọ yà sí báyìí o ìwọ ọmọ ìmọ̀mọ̀ pa tèmi jẹ́ ah! Ah! orí mi ìbọn ní tí wọn lákọlákọ ẹ ẹ lẹ́mì ọ lẹ́mì ìwọ ọmọ ìmọ̀mọ̀ pa tèmi jẹ́. àjàtúkà làwọn fògùn èyí jà o kọ́lọ́mọ̀ kìlọ̀ fọ́mọ rẹ o kọ́lọ́mọ̀ kìlọ̀ fọ́mọ rẹ o aláyàmáyà rẹ wọlé. kò tó kókó débi lọ́nà kí n tètè lọ pé fara yọlá kásákùrú wo ah, èmi ogun rẹ. àjàtúkà la ó fogun èyí dà o. ó ti bọ́ ní wọ́n bá bá tẹ̀bí dáadé sábà sábà ògùn tó bá. Ah, kí ló dé? are ah, you wọ́n rí pé àpò ní máa fún bí máa fún ọ̀rọ̀ mi là níjọ́ tí máa lọ sí ìjẹ̀sù ìjẹ̀sà bí máa lóun pẹ̀rẹ̀ àdúgbò jẹ́ wọ́n fi bàbá ṣèpè ìmọ̀rún lé wọ́n fi bàbá ṣèpè ìmọ̀rún yẹn wọ́n fi bàbá ṣèpè ìmọ̀rún wọn bí zú. ààrẹ ooo. Ah, ah, ẹ wà ẹ ẹ yẹ bá pọ̀ sí títí ẹ bá bọ́ níbi ìtàdọ́sí tani ìwọ tó ń jà fẹ́fẹ́ láàbò tó pera rẹ ní ìjì taniwọ. olùwọ́dẹ olùwọ́dẹ dákun ní bá mojú sọmọ ẹ mojú sọmọ ẹ. a níwọ náà pàrọ̀ gbàlà pàrọ̀ gbàlà borí báyìí ló bí lábálẹ̀ lábálẹ̀ ló bí ọlọ́mọ ìrígbèjì ọ̀rẹ́ lomi náà ọ̀rẹ́ lọ́lọ́kà ọ̀rẹ́ lalákùkọ gàgàrà abọ́gbẹ́ lórí yanayana ọmọ ekútẹ̀ ni wọ́n ní kó mú wá wọn ní kó mọ́mọ́ ọlọ́rọ̀ wa àwa ti dán ọmọ ọlọ́rọ̀ lónìí èèwọ̀ òrìṣà ìjì kò ní ìjà kó gbọ́dọ̀ ẹ̀fún pùlẹ̀lẹ̀ kò ní ìjà kó gbọ́dọ̀ bíjì òrìṣà ọ̀yá wọ́n lè bẹ́ẹ̀ gbogbo tí mẹ́nu rẹ lónìí mo fẹ́ mọ̀ ọ̀yá onígèrè súnkèrè kónígèrè pàgèrè ìwọ náà ìwọ ni ẹja tí ń da búrú ọ̀tá pa olúwọ́dẹ mọ̀ yọra rẹ lẹ́nu ìwọ mójútó mọ̀ irú ọ̀nà wọn mú fúnra mi wò ọbẹ̀ sẹ̀mí ara rẹ̀ lóko ọjà àwọn ọ̀run wù ọ́ ná wọ́n sì fi ọ̀rán sẹ́ síbẹ̀ mi mọ́tọ́ bẹ́ẹ̀ fún ọ bẹ́ẹ̀ ni wọ́n wá ọ̀rẹ́ rẹ̀ agbóríta àwọ ayé òkè kílẹ̀kùn àwọ òdi ọ̀run èèyàn inú ilẹ̀ ilẹ̀ ó gbà ọ́ lálejò lónìí. jẹ́jẹ́ gbẹ́gbẹ́nu rẹ sọ̀rọ̀ akérèmọ́gbàdà akérèmọ́gbàdà àkàtà tó tóbi nígbà yìí láàrin agbada èfún wọn ní fún ata kó lè tẹ èdè òní diyọ̀ kó má lè dùn àtẹ̀fún àtẹ̀dì òní parapọ̀ kí wọ́n bẹ́ gbogbo pa kó má lè lékè omi. ìbà ó ìbà ọba àlùkì lọ́lá títí pé wọ́n yá Ọ̀rúnmìlà kó pé kan àwọn ìyá mi kó pé kan ẹ̀yin adìrẹ kó pé kan àwọn ìyá mi bínú owó ya adìẹ mọ́lẹ̀ nígbà tí wọ́n mọ́lẹ̀ tẹ́lẹ̀ tó mọ̀ fọmọ ìyá mi ṣe wọ́n dá ọmọ ìyá lóde ooo ikú kúkú kan gbọdọ̀ pa mí bẹ́ẹ̀ ni àrùn kárù ọ̀gbọdọ̀ ṣe mí. Gbọ́dọ̀ palẹ̀ ìlú ènìyàn tẹ̀. Ológun àjẹ́ ọ̀gbọ̀dọ̀ fún mi ọ̀rọ̀ bíbí bájà ń ṣe ní ìjọ yà á lo àtọ̀lẹ̀ dọ́lẹ̀ ń tàkẹ́. Ọ̀ya bẹ̀ dúró bá. Nípa èrè iná ní fi mú wáyé àríkí iṣẹ́ jù rẹ̀ kakó sí ara rẹ̀ lẹ̀. Bẹ́ẹ̀ ni mo yí ọmọ mẹ́ta nìyá ayé bí wọ́n bí fa ìfaradó wọ́n bóríṣà òrìṣà lè láwẹ̀ wọ́n bí àwọn ìyàmí àjẹ́ wọ́n wá dúró lórí nǹkan mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n dúró lórí owó wọ́n dúró lórí àtẹlẹkẹ wọ́n wá jókòó lé nǹkan mẹ̀mẹ̀ mọ́lẹ̀ ńlá jẹ́ kan kì í jowó ẹlẹ́yẹ kò ní jẹ̀lẹ̀kẹ àjẹ́ kò ní gbójú títí kọ́ yọdọ̀ díẹ̀ jẹ́ ifá ni mí lónìí wọn fìrà mi hàn ọyá ilẹ̀ pápára gidi kó ṣíra rẹ̀ hàn ọyá balẹ̀ rẹ̀ gbà tólógbò àti ọ̀gbọ́dọ̀ fún mi ọ̀rọ̀ fún bá gbà pé nítorí ayò àtọlẹ̀ tẹ́lẹ̀ ń tayọ̀ àmìkan ní ẹni kì wáyé àtúntẹ́ yìí kan tí kò sí ara rẹ̀ lẹ́yìn ikú alala bí iná òyìnbí alalajà hmm. egungun gbé e ẹ̀rọ kì í gbọ́kú ọkọ́ a kì í gbọ́kú ọ̀dá ọmọ wọn kì í kú lójú ọwọ́ mẹsẹ̀ kì í kú lójú ẹsẹ̀ yẹyẹ ọmọ nígbà ọmọ ẹrùkẹ̀rẹ̀ nígbà ọmọ ọ̀rúnmìlà bọ́bá kú dẹ̀dẹ̀ kọjọ́ kẹrí òye àjẹ́ èmi mọ sọ bẹ́ẹ̀ ọyẹ ẹ̀yin tó láyé o ẹ̀yin tó láyé o ìdí òsùn ìdí owó amálàgẹmọ amógun amógun amóhùn amógun amóhùrìṣà adífáfọ ọkàn lẹni gbarumọ lẹsí fẹ gbarumọ lẹrogún gbogbo tí wọn sọ lónìí àṣẹ mu ẹdọ mu ọyẹ òmùmù kan lẹkọọ o òmùmù kan o ọyẹ pagbo yíká ìjà ìṣẹ̀lẹ̀ pé mi mo wí fún ọgbẹ́ ti ní ìkéré. oníkàrà bàbá oníkàrà bàbá oníkàrà bàbá. èmi tó ṣe pé tíjọba sí mọ́ lọ́ọ́ lọ tẹ̀lú mi lò kí wọn bá bá kú bá bẹ ẹni tó máa tọ́ mi ilé yá.